لا تقذفونا بالشذوذ فإننا سرنا الإخوان في حلقاتنا jarri tin hadhi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 وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Èyí tó jẹ́ oore tó ga jù tí Ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin. Òun náà ni wípé Ọlọ́run ọba ṣe wá ní Mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé kó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa islam náà àtúnwá belong, ipe tawafana muslimin wa alẹ́ ekuna bisọ̀lìhìn kọ́lọ́n kó pa wá lẹ́ni tá a jẹ́ mùsùlùmí àmín kọ́lọ́n kó pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni tiẹ̀ nínú àlìjánná àmín adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ ta ní ní agbègbè adúpẹ́ àlàáfíà ara tọ́lọ́wọ́n bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àti gbogbo àwọn oore tó kù tọ́lọ́wọ́n ṣe fún wa gbogbo ẹ̀ náà ni adúpẹ́ kí ọlọ́wọ́n bá kí ó gba ọpẹ́ náà ní ọwọ́ wa àlékún oore kọ́lọ́n kó ṣe fún wa gbogbo àwọn oore náà kọ́lọ́n jẹ́ ó jẹ́ sábàbí tí a fi jẹ́ ẹni àlìjánnà ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run bá sọ́jọ́ ọ̀run fẹ́mi tí màá máa bá wa sọ ẹ̀yin náà tí ẹ gbọ́ kọ́lọ́run kó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà ìyọ́nú ọlọ́run òun náà ni à ń wá látara ọ̀rọ̀ tí à ń sọ yìí èmi àti ẹ̀yin kọ́lọ́njẹ́ àjọ rí ìyọ́nú ọlọ́run ọba náà la haula wala quwwata illa billah bára wa sọ̀rọ̀ títí òní gẹ́gẹ́ bí àwọn elétò gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ wọ́n pè ní kí mọ́tò níyà fèrè Islam kí mọ́tò níyà tí fèrè Islam ìyẹn náà ni tí abáníkátúmọ̀ rẹ̀ ní èdè gẹ̀ẹ́sì. Si òun náà ni the value of intention in the religion of Islam so báwo ni pàtàkì báwo ni ìníyelórí èròǹgbà àníyàn bó ti níye lórí tó tí èsè nǹkan tọ́já yí pé èèyàn lè fi ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú nínú ẹ̀sìn Islam ó náà ní nǹkan tí màá máa pè wá ní àkíyèsí sí so alákọ̀ọ́kọ́ òun náà ní wípé màá níyà kí ni nǹkan tí à ń pè ní àníyàn òun náà ní nǹkan alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọn àfáà tí wọ́n mú wá pé nǹkan tá à ń pè ní àníyàn intention èròǹgbà òun náà ni wọ́n pè ní azimolekoli bí alalẹ̀ amali filẹ̀ haali awilistic ball nǹkan tí àwọn àfáà pè fún wa nìyẹn azimolekoli bí alalẹ̀ amali filẹ̀ haali. How awele stekbaan ìtàn pè ni azimu òun náà ni decision dídé alikọlbi ọkàn àti wa ọkàn wa tí a fi máa ronú dídé alalẹ amal ká dè mọ́ tá a fẹ́ ṣe ká de ọkàn náà pọ̀ mọ́ iṣẹ́ tá a fẹ́ ṣe filial awili istikbal nígbà tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí present in the present so tá a wà lọ́wọ́lọ́wọ́ awili istikbal àbígbà tí ń bọ̀ wá tí ò tí ì ṣẹlẹ̀ lápèjúwe bá a ti ń bára wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àníyàn wo la ní iṣẹ́ kan là ń ṣe yìí ìbára ẹni sọ̀rọ̀ ọlọ́run ọkàn wa àwa dè pọ̀ mọ́ iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wípé à ń ṣe iṣẹ́ ìbára ẹni sọ̀rọ̀ a èròǹgbà kan tá a fi ń ṣe ọlọ́run ọba ó pa wá láṣẹ wípé ká máa bára wa sọ̀rọ̀ àwa ń ṣe é pé a fẹ́ má ṣe ọlọ́run ọba ṣe a fẹ́ fi rójú rere ọlọ́run so àníyàn yẹn wà máa wà lọ́dọ̀ wa báyìí ìyẹn ni pé present ló máa jẹ́ bá ti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kò lè jẹ́ past mo ti ṣiṣẹ́ tán mo ti parí iṣẹ́ mo ẹsẹ̀ wa ń sọ wípé iṣẹ́ tí mo ṣe yìí o torí pọ́lọ́run ọba pamí láṣẹ ìyìn láníyàn tẹ́tẹ́lẹ̀ òbòbíṣe kí wọ́n máa sọ yí pé ah iṣẹ́ ni mo ṣe yẹn o mo gbà yí pé torí ọlọ́run mo fi ṣe ẹ tó jẹ́ kèfèrí tó ti ṣiṣẹ́ kan tó wá di mùsùlùmí kò lè padà sọ yí pé àwọn iṣẹ́ ni mo ṣe ń gbà yẹn o ẹ yẹ kí n sọ pé àníyàn mi ẹ jẹ́ kí n ṣe kí ni o kí n rìvẹ́sẹ̀ kí n dá padà rí gbé torí ìtọ́lọ́ ni mo fi ṣe <laughs> kò ṣeé ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé filẹ̀ hàl ó ń túmọ̀ pé n tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àníyàn ṣe kí ni o òṣòmá awele istikbal olémọ̀tì ṣiṣẹ́ tí wàá sọ yìí pé lọ́la mo fẹ́ ṣe nǹkan báyìí lọ́la mo sì fẹ́ ṣe é nítorí pọ́lọ́run ló pa mí láṣẹ pé kí n ṣe ó dẹ̀ níṣe ọ̀fẹ́ sọ́dákọ̀ kan lọ́la ọ̀la mo fẹ́ sọ́dákọ̀ àníyàn yẹn onílẹ̀ ní istikbal ó mọ ṣiṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí òdẹ̀tí láníyàn yẹn gbé kí ni o tó bá dọ̀la màá ṣe sọ́dákọ̀ so pé tó pọ́lọ́run bá ló pa mí láṣẹ pé kí n ṣe so bí a bá fẹ́ kírun àmọ̀ pé magrib wọn àwọn àjọ wa ní ìsìn àgbà pé ìpè a máa kí so nígbà tí táìmù bá tó torí pé Ọlọ́run bá lọ pa wá láṣẹ so látara bẹ́ẹ̀ definition àníyàn nìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà so àwọn nǹkan méjì òun náà ni ó ṣe pàtàkì sí wa àníyàtú wàlẹ̀ àmàlù òun náà ni àníyàn àti iṣẹ́ tá a fẹ́ ṣe àníyàn wa ní àwọn àfáà ní àníyàtú ìyàlẹ̀ àsìlù àníyàn gẹ́gẹ́ ní ìpìlẹ̀ wàlẹ̀ amalu bìnà ún àlẹ́yà àníyàn òun ní ìpìlẹ̀ iṣẹ́ wọ́n wá gbé lórí kíni o wọ́n gbé lórí àníyàn ni gbadé yẹn fẹ́ kọ́lé foundation òun làníyàn ìta wa gbélé lórí òun náà ni kíni o òun náà ni iṣẹ́ àwọn méjèèjì àwọn afáà ṣàlàyé fún wa wúmọ ṣe àní mútàlázìmáàní méjèèjì jọ ń lọ ni ṣe àní mútàlázìmáàní méjèèjì wo lè yára wọn la amala illa biniya so òun náà ní í gbé kò ní ṣiṣẹ́ kan àyàfi kára nìyẹn pẹ̀lú ẹ̀ wọ́n jọ máa ń lọ ni ṣùgbọ́n à ń bọ̀ wá ṣàlàyé fún wa wípé àníyàn lè dá dúró ńgbà míì tíṣẹ́ ò ní wá à ń bọ̀ wá ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n àfàjẹ́ kọ́ ẹ̀gbọ́n ìpìlẹ̀ kọ́kọ́ nìyẹn pé àwọn méjèèjì wọ́n jẹ́ nǹkan méjì tí wọ́n jọ máa ń lọ wọ́n torí àràbí sọ nínú ọ̀rọ̀ ànábì inú àdìsí sọ gbajúmọ̀ òun náà ni pé ìnámalẹ̀ àmàlù bìnnìyàtì gbogbo sẹ́gbàdá yẹ́yẹ́ ọ ní àníyàn kò sí ni gbogbo iṣẹ́ lọ́gbọ́dọ̀ yẹ kí ni ọ lọ́gbọ́dọ̀ ní àníyàn kọ́ ni ìkẹ́lẹ́ lè jáde kó nu kọ́ ń gbá mi àgbẹ̀gbẹ̀ nǹkan lẹ́gbẹ̀ ẹni tó sùn ní ìsìn ibi tó ti sùn ó fi ẹsẹ̀ gbá nǹkan kan bẹ́yọ̀ bẹ́ẹ̀ ni ibi tó ti ń jarun pa ló bá lọ bẹ́ẹ̀ ni kejì ẹ̀ <laughs> iṣẹ́ kan ló ṣe ẹgbó fi ẹsẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ẹ̀jọ̀ sọ láníyàn rẹ̀ kó láníyàn rẹ̀ gbẹ̀rẹ̀ la máa ṣàlàyé gbàdá máa ń bẹ̀ kọ́ lọ so iṣẹ́ náà tó dá dúró bẹ́ẹ̀ náà nìsín ẹ̀rẹ́ láníyàn gbà mí tí iṣẹ́ òní ṣe ṣe <laughs> ṣùgbọ́n àwọn kọ́ ìdá ni tó yẹ pé ó kó nǹkan tó pọ̀ sínú wípé ọ̀gọ̀ọ̀rọ̀ ṣẹ́ tá a máa rí kò ní ṣe kọ́ ìdá kan tí ò ní sí àwọn mustasna nǹkan kan tí wọ́n yọ kúrò nù ẹ̀ àfáàmì máa sọ bẹ́ẹ̀ pé kò sí bá a sì kọ́ yìí dànù so kò sí bá a sì kọ́ yìí dànù so àfáàmì kọ́ yìí dà kan tó ní nǹkan ṣe pẹ̀lú ọlọ́run so inna Allah ala kulli shay'in qadir ọlọ́run bá lágbára lórí gbogbo nǹkan kò sí nǹkan tó lè jáde kúrò nínú eléyìí tó bá ti sopọ̀ mọ́ ọlọ́run sọ ní wàá pé ó sopọ̀ mọ́ nǹkan míì nǹkan kan jáde kúrò nínú kọ́ yìí dà so ìtọ́ pàtàkì tó ń pọ̀ jù là là ń sọ̀rọ̀ yìí lórí la fi ní iṣẹ́ àtàníyàn nǹkan méjì ni wọ́n tí wọ́n jọ máa ṣe kí ni o tí wọ́n jọ máa ń lọ tí wọ́n jọ máa ń lọ. so látara bẹ́ẹ̀ àwọn afáà ṣàlàyé fún wa yí pé nínú ẹ̀sìn wa àdìsí méjì wà tó jẹ́ pé wọ́n mú wá fún wa àdìsí méjì òun ni ó jẹ́ wọ́n ń pè ní àdìsí yẹn òun ni wọ́n máa ń pè ní ìpìlẹ̀ méjì fún ẹ̀sìn àdìsí alákọ̀ọ́kọ́ òní ìnámalẹ̀ àmàlù bìnnìyàt àdìsí ẹlẹ́ẹ̀kejì ní mani amila amalan falẹ́sẹ̀ alẹ́yìn amúrúnà fàwọn àròd àdìsí méjì yẹn wọ́n ní ó ní ìpìlẹ̀ gbogbo ẹ̀ sórí pé gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe padà ẹ̀yàn ọgbọ́dọ̀ àgbẹ̀ lánìyàn yẹn ló pé ìkan wá wà fún àlìbátínù ìkan wà fún àvọ́ irù àníyàn ló wà fún nǹkan tó pamọ́ àníyàn òun pamọ́ ni ìdí bẹlẹ́mì mi bí mo ti ń ṣe wáàsí lọ́wọ́lọ́wọ́ ìpèsè torí tọ́ ni tí mo fẹ́ ń gbẹ̀sán lórí ọlọ́run ni àbí ọ̀gá ni ọlọ́run nìkan lọ́mọ ìtọ́pamọ́ làníyàn àdìsí kan lọ bí nǹkan tó pamọ́ ipe iṣẹ́ o ó ní nǹkan ṣe pẹ̀lú àníyàn àdìs kan wá lọ síbi zọ irun mọ̀nà amila amalan iṣẹ́ tó o bá ń ṣe tó fojú hàn dáhìí tó ń ṣe báyìí tí ọ̀wà bá ń dáná bí ṣe mu fàwọn arọ́dù ọlọ́run kí ni ọ ọlọ́run ọba ọ̀dà padà sí ọ̀rọ̀dọ̀ ọgọ́dà pé olórin àníyàn ti tọ́lọ́run àníyàn tọ́lọ́run mo ní o <laughs> àníyàn tọ́lọ́run ni mo ní mo wá ṣiṣẹ́ kan nú ẹ̀sìn iṣẹ́ tí wọ́n wá ń ṣe yẹn wọ́n sá kọ́ abẹ́sìn mu ìyẹn lè gbalada gangan kò ní wọ́n gbalada so ìkan mú bátìn ìdọ́pamọ́ ìkan mú gíní o zọ́ ìrù nǹkan yẹn gíní o nǹkan náà bójú hàn mo wá ṣiṣẹ́ ẹ̀sìn mo ṣiṣẹ́ mo kírun mo gbààwẹ̀ mo ṣe sọ́dákọ̀ mo ṣe gbogbo ẹ̀ àníyàn tí mo wá fi ṣe kìí ṣe àníyàn pé ọlọ́run ọba pa mí láṣẹ mo fẹ́ gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ni mo fi ṣe é iṣẹ́ yẹn náà yẹ gídú ni ẹ o ó tún ti dàrú àwọn àwọn àfisàn pé àdìsí méjèèjì yẹn àdìsí tó tóbi jù ní nínú ẹ̀sìn ó là àdìsí méjèèjì yẹn tí ò sí méjì mẹ́ so yẹn ló fi jẹ́ pé tẹ́nìkan bá ṣe nǹkan kan kọ́dà kó fi ọtí lẹ̀ olóhùn mu ọtí ọgbọ́dọ̀ gbàgbé ọlọ́run ló ní kọ́ ọmọ mu ọtí ló fi fọtí lẹ̀ ọkàn ni mo kàn rí pé àwọn tó máa ń mu ọtí àwọn tí ò tí làákà ìwọ̀n ò pé ní wọ́n máa mu ọtí ló yẹ kí wọ́n fọtí lẹ̀ ṣé ọtí náà wá jẹ́ nǹkan gidi ó tún kóró gan bóde wá kúrò ní ẹni tó fi kúrò lórí ilé ayé tó bá dọ́dọ̀ ọlọ́run kọ̀ lẹ́sàn kan tí ó gbà tóbi kò láníyàn àníyàn tó níyàn ò bá ti tọ́lọ́run bá gbé kalẹ̀ kò bá mu kò bá mu rárá sọ̀rọ̀ pé àníyàn wà very very important gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé fún wa lónìí so àníyàtú mahaluha alikọlìbù àníyàn mahaluha alikọlìbù inú ọkàn ló wà so inú ọkàn owó orí nǹkan ṣe pẹ̀lú tàlàfúdù kò ní nǹkan ṣe pẹ̀lú gbẹ̀yàn wí nǹkan jáde báyìí ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ jáde báyìí ọ̀sọ̀ nǹkan jáde kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ inú ọkàn rẹ náà máa wò kí ahọ́n rẹ kó aláfà ọkàn rẹ ọkàn ni wọ́n máa wò wọ́n ní wo kí ni ó ahọ́n rẹ ọkàn là á máa ń wò kọ́ yí dání eh, ẹ general ẹ̀dígẹ́ni sẹ́yìn ò ní pé ọkàn gangan òun là á wò á ní wọ́n tó sọjá yẹn láwọn kí wọ́n á sọjá yẹn lẹ́sìn báyìí pé wáàsí tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí torí ọlọ́run ni mo rí ṣe <laughs> kílọ̀ ìbá sọ́jáde ìbá máa sọ́jáde ìtọ́lọ́ máa fẹ́ wò ní kí ni o inú ọkàn lọ́lọ́ máa fẹ́ wò. ó yẹ pé ọkàn máa àníyàn máa ha lù ha kí ni àlèkọ́lì bò so inú ọkàn là á máa ń wò kọ́ ìdá ni ọ̀nà lè ní mùsítẹ́bẹ̀yìn ìfẹ́ lọ torí àsìkò so ọkàn inú ọkàn lásìkò ni ọ là á máa ń wò pẹ̀lú àníyàn sọ̀rọ̀ bí jẹ́ pé àníyàn ibẹ̀ ni ó máa gbé inú ọkàn òun náà ni kí ni ọ òun náà ni àníyàn máa ń gbé so kí wọ́n ní ìpele ẹlẹ́ẹ̀kejì àti mọ definition àníyàn adẹ̀tí máa wọ́n àlàyé díẹ̀ nípa àníyàn òun náà ni kòtúrọ́tù níyà kòtúrọ́tù àníyàtì so òun náà ni ewu tó wà pẹ̀lú àníyàn tẹ́gbẹ́ èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa ewu ń bẹ pẹ̀lú àníyàn alákọ̀ọ́kọ́ táwọn afáà ṣàlàyé fún wa òun náà ni ibi tí ewu àníyàn wà alákọ̀ọ́kọ́ ni kọ̀fà uha pípamọ́ tí àníyàn pamọ́ iṣẹ́ ńlá ni. Kopha, iṣẹ́ ńlá ni pípa àmọ́ bí mo ti ń ṣe wáàsí tí n bá ṣe mistake nísìn ẹ lè tún mi ṣe kẹsàn án pé ah, nǹkan báyìí ẹ̀sìn báyìí ọ̀sán ṣùgbọ́n àníyàn mi ẹ̀ mọ́ nígbà tí ẹ ti mọ́ ẹjọ́ náà wọlé bẹ́ẹ̀ tí ẹ bá mi gbé ẹjọ́ wáàsí tẹ̀sí náà nísìn ṣé torí ọlọ́run ẹ̀ sì ti ṣe tí ẹ bá yìí torí ọlọ́run <laughs> kò ṣeé ṣe tó gbé kí ni o àníyàn yẹn ṣe kí ni o ọ̀pamọ́ ẹ ẹ ti náwó sójú ọ̀nà tọ́lọ́run ọba tí gbogbo èèyàn rí àwọn ìbá ti máa yìn èèyàn dáadáa ni wọn náwó sójú ọ̀nà tọ́lọ́run afa yìí máa ń kọ́yàn kí ó láàárọ̀ ń kọ́yàn kí ó lọ́sàn-án lọ́kẹ́ ọ̀kẹ́ lálẹ́ tó gbọ́ pamọ́ yẹn iṣẹ́ rẹ̀ ká máa sọ pé kọ́ mọ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ àní rí ọ̀nà tá a fẹ́ gbà fi sọ fún pé àní lè mọ̀ nítorí pé àní ẹ̀ ṣe kí ni o ò pamọ́ gẹ́ẹ́ lóbi jẹ́ pé ẹnìkan kan wa agbọ́dọ̀ mọ̀ pé àníyàn wa ewu ló ṣe kí ni o òun ló jẹ́ fún wa ara ewu àkọ́kọ́ tí ń bẹ nínú àníyàn àtàwọn afáàsọ nìyẹn kọfà àhùhà ìpamọ́ tó pamọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìtìlá ùlọ́ ìwàhádàú àlẹ́ ìhà ìtìláhùnlọ́hí wàhádàú àlẹ́yà ọlọ́run nìkan òun ní máa ń mọ kí ni o àníyàn nǹkan ńlá ni ìnàlọ́ làyà ń dòrò àdìsò iṣẹ́ ọlọ́run ọba ilà sùwárìkùn ọlọ́run ọba oníwàwòrán yín wàlá ilà ajísàmìkùn kò ní wo bọ́dí yín bàlíyà ń zòrò ilà kí ni ọ ilà kùlù bìkùn ìtọ́lọ́ wọn bá ń wọ̀ọ̀tì gẹ́gẹ́ lọ́dọ̀ wa ó nìyẹn ṣàpẹ́ ẹgẹ́rù ọmọ ọba wa wọ́n á gbé ìtọ́lọ́ wọn bá ń ṣe kí ni ẹ̀rú bọ́lọ́ ọmọ ọba wa ìtọ́lọ́ wọn bá gẹ́gẹ́ wọ̀ọ̀tì gẹ́gẹ́ nínú ẹ̀ onínú kí ni wa gẹ́gẹ́ nìyẹn wọ́n kọ́ pamọ́ náà òun àlọ́lọ́ gẹ́gẹ́ wa máa ń wọ̀ọ̀tì kò wo gbogbo nǹkan náà ṣe yẹn wo iṣẹ́ náà ṣùgbọ́n ìyẹn gẹ́gẹ́ ni ó fi máa dìtámì kíní yẹn wọ́n á máa mú wọ́n rọ́ǹgì ẹ̀dá nù eléyìí wọ́n rọ́ǹgì ẹ̀dá eléyìí ẹ̀wò sẹ́dẹ̀ yẹn ti ṣe bó ti pọ̀ tó dọ́lọ́mọba fi ń dìtà mí nù ṣàpé nǹkan <laughs> ṣàpé nǹkan tó ní agbára níyàn ara nǹkan táwọn afa sọ fún wa wípé àníyàn ò lágbára ẹlẹ́kẹta tó ń sọ fún wa ni pé sọlá kulẹ̀ amálí wàfàsáàdùhù àlàníjà sọlá ulẹ̀ amali wàfàsáàdùhù àlàníjà. ewu ẹlẹ́ẹ̀kẹta táníyàn ní tó ń ṣe káníyàn ò tún lágbára òun náà ní pé dídá aṣẹ́ àti àìdá aṣẹ́ orí wọn náà gbé sí o orí àníyàn náà gbélé lórí iṣẹ́ tá à ń ṣe bá a ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí nìsín yóò dá a ní o tọ́lọ́run ọbọ̀ gbà á tá a rẹ̀ san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àníyàn yóò ṣe sábàbí ẹ̀ yóò jẹ́ iṣẹ́ tọ́lọ́run ọbọ̀ ò ní tẹ́wọ́ gbà ní tọ́lọ́run ọbọ̀ ó dànù àníyàn òní ọjẹ kí ni o òní ọjẹ sábàbí ẹ so òní ọjẹ sábàbí ẹ mẹyà dísì ló wà torí à ń wo àsìkò so tabadéwájú tásìkò bá gbà wá a máa sọ àwọn àdìsí náà fún wa so náà ni pé sọlá wulẹ amali wàfàsádùlẹ amali alákíní alàníyà dídá aṣẹ àti kíṣẹ ọmọ dá ibo ló so pamọ́ o àníyàn ló so pamọ́ ẹlẹ́kẹrin òun náà wà ní wípé alimariku <laughs> bá asolimari i bi niyati yìí. sọ tó di gbé abá kú tán tá a bá kú tán tí ọlọ́run ọba tó fẹ́ gbé wa dìde báyìí ọlọ́run ọba máa gbé wa dìde ọlọ́run máa gbé ọmọ èèyàn dìde bí ní ìyàtì pẹ̀lú àníyàn rẹ̀ àdìsí àwa Aisha wọn làwọn kan wà nínú desert wọn lọ wọ́n fẹ́ lọ wó káàbà gbàtà fẹ́ lọ wó káàbà ọlọ́run pa gbogbo wọn rẹ́ látòkè tó fi délẹ̀ yàrá ṣàwa ni àwọn kan wà ń bẹ̀ tó yẹ pé ọ̀tọ̀ ni táwọn bá lọ́nu dẹ́sẹ̀tì tiwọn àwọn ọ̀gbà pé èròǹgbà tí wọ́n fẹ́ lọ wó káàbà kọ́ ní gbà nu dẹ́sẹ̀tì lọ fún ọlọ́run gbogbo wọn rẹ́ so anamisa san sọ bẹ́ẹ̀ ni ọlọ́run pa wọn rẹ́ so wàyí wàásùnà alàníjà tìhìn ọlọ́run gbìyànjú lórí kíni o lórí àníyàn wa ìtí wọ́n gbé wa dìde lórí náà àníyàn wa ló kù tá a máa rí tọ́ba jẹ́ ìgbìyànjú kí a iṣẹ́ dáhùnsẹ̀ yẹn <laughs> so n ta fi ṣe yẹn gẹ́gẹ́ so báṣùlùmọ́rí aláàníyàtì ì gbígbénu ọmọ èèyàn dìde lórí àníyàn rẹ̀ ìkẹlẹ kẹrin tẹgbà wọn bá sọ fún wa wípé àníyàn ní kíni o ò léwu pọ̀ táwọn bá sọ fún wa wípé àníyàn jẹ́ nǹkan tó léwu ta gbọ́dọ̀ máa máa sọ́ra pé ta gbọ́dọ̀ máa ah àníyàn máa àníyàn máa ṣe nǹkan kékeré o ẹlẹ́ẹ̀karùn-ún sọ òun náà ni wípé tó bá di ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama sọ ìdẹ̀hárù lọ́hù ni yàtàlmárì lìjẹ̀mí ìnàs ọlọ́run ṣàfihàn gbogbo tí gbogbo wa gbèrò pátá yanyan sí gbogbo ayé báyìí àwọn àníyàn wa tá a ní ọlọ́run sàmì ẹ̀sìn gbogbo ayé eléyìí àníyàn tó níní nígbà tó ṣe báyìí eléyìí àníyàn tó níní ayé àkùrá ní kí yàwó má túbìlà sàrọ̀ hìrò àníyàn náà sọ bẹ́ẹ̀ yàwó má túbìlà kí ni ọ sàrọ̀ hìrò àníyàn náà sọ tó gbé òní kí ni òun lọ́ọ́ pa má túbìlà sàrọ̀ ọlọ́run ni a tu gbogbo ẹ̀ jáde báyìí òun la fẹ́ fi àwọn èèyàn òun ni ló fi jẹ́ pé àníyàn ní ewu gan tó bá rò pé gbogbo tó ṣe pamọ́ láyé ń bì tó dàlí kí a máa ọlọ́run àtúntà gbogbo ẹ̀mí ọ̀hún arí pé ah wàkàmú mi múrṣídì dọ́là wàmí di izatin zala so àìmọye lẹ́gbẹ̀ẹ́ onípọ̀nà máa ń wé èèyàn látara àpàṣẹ látara àpàṣẹ àníyàn rẹ̀ ẹni àánú ni wọ́n bá láti kí àwọn àníyàn náà ni kébé kọ́ tọ́yàn sọ náà ọ̀ tọ́yàn sọ náà ṣùgbọ́n àníyàn ni lóbi jẹ́ pé a gbọ́dọ̀ máa pe ewu ọ̀nbẹ lórí kíni o àníyàn ọlọ́run bó fi tú àṣírí ẹnì kọ̀ọ̀kan tó bá dijọ́ gbẹ̀dà kẹ́hámà so àníyàn ni so alijaza u wàlẹ̀ ìkọ́ alàníyà lọ́tẹ̀lẹ̀ àràdá gbọ́dọ̀ mọ̀ pé àníyàn ṣe kí ni o ó ní ewu ẹlẹ́ẹ̀keje nìyẹn òun náà ni pé àlìjàzá wàlì ikọ́ àlìjàzá wàlì ikọ́ sísan ni lẹ́san àti pípí àjẹ èèyàn orí àníyàn ni ó gbélé lórí a san lẹ́san ni o a fi àjẹ àníyàn ó gbélé lórí olùwàgbé ìwọ ọlọ́run a. Ah mo ṣiṣẹ́ gbọ́ àwọn àwọn ṣiṣẹ́ gan iṣẹ́ mo kódé yìí ọlọ́run akọ̀dínmínà ìlànà amílù mi ní amàlè ìfàjà náà bàbá máa ń sòrọ̀ àníyàn ni òun lẹ̀sẹ̀ torí ẹ̀ wá òun torí ẹ̀ wá nípasẹ̀ kí ni ọ àníyàn ara dáníyàn fi wá ní ewu ni wípé àníyàn. èèyàn la isla aliniyati bá dalẹ̀ amal ẹlẹ́kẹjọ nìyẹn la isla liniyati bá dalẹ̀ kí ni ọ bá amal adamu isla liniyati bá dalẹ̀ amal tó bá parí sẹ́tẹ́ báyìí o ò lè padà tán nìyẹn rẹ̀ ṣe máa <laughs> àníyàn tó fi ṣiṣẹ́ tó fi parí ẹ̀ ọ̀wá ni a mo fẹ́ tán wà níyànṣẹ́ mi tí mo ti ń ṣe bọ̀ wá bí mo ti ṣe kì í torí ọlọ́run ni mo fi ṣe ayé àmọ́ tọrọ túbá ni <laughs> so ọmọ wa fẹ́ tún gbogbo ẹ̀ ṣe kí iṣẹ́ yẹn ó lè bàjẹ́ pé àníyàn rẹ̀ ó dà kò ṣeé ṣe mọ́ ewu kan ni so ewu ńlá kan ni táwọn afa sọ fún wa wípé tó jẹ́ ewu ẹlẹ́ẹ̀kẹjọ èyí tó ṣe kí ni o tó sopọ̀ mọ́ sẹ́lẹ̀keje nù ẹlẹ́ẹ̀keje ewu ẹlẹ́ẹ̀kẹjọ alihukumu bibakọ́ ìhà wàyíní hudimat ewu ẹlẹ́ẹ̀kẹjọ nìyẹn alihukumu bibakọ́ ìhà wàyíní hudimat alihukumu bibakọ́ ìhà wàyíní hudimat ìtànìyàn nínú àníyàn òun wọ́n máa ṣèdájọ́ kó sì ṣẹ́kù kódà ká mọ̀ rí mọ́ kódà kí wọ́n ṣe kí ni o kí wọ́n mọ̀ rí mọ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ sí kírun ní ìsìn báyìí ọ̀wá wò pé àníyàn tó fẹ́ fi kírun ni pé àwọn tó wà ń bí tí wọ́n ń kírun lọ́wọ́lọ́wọ́ àti àwọn ẹ̀tàn òòrùn tí wọ́n òòrùn tí wọ́n fẹ́ kí ẹ jẹ́ kí n ṣó òòrùn yẹn fún wa àwọn ní kí n kí dára ọwọ́ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ń kírun lọ wọ́n bá tó kírun láàrin àwọn yẹn ti dìde wọ́n ti lọ o sì yá nínú ẹ̀ gbàdà pé ìwọ ọlọ́run torí tiẹ̀ mo fi ń kí àdéhà o ti kó mẹ́gbà táwọn yẹn ti lọ wọ́n ti dìde kó mẹ́ so àdéhà yẹn ti ṣe kí ni o wọ́n ti ṣàfẹ́kù rẹ̀ àdéhà yẹn ti ṣe kí ni o ọ̀sẹ̀kù àdéhà yẹn náà ni wọ́n máa lọ yí pé ntòǹtòrí ẹ̀ èèyàn fẹ́ náwó nísìnyí ọ̀nàwó àwọn èèyàn kan lọ́wọ́ àmẹ́lò fi ní pé a ẹ̀yẹ ṣe sọ́dákọ̀ ẹ̀yẹ ṣe sọ́dákọ̀ ìwọ́n adúlù ṣe sọ́dákọ̀ ẹ̀ àwọn ẹ̀yẹ tí wọ́n á kúrò bẹ́ẹ̀ ó dún àyè sọ́dákọ̀ lọ kò rántí pé ẹ kó wọ́n o <laughs> àníyàn ẹ̀ sì ṣẹ́kù báyìí náà ni ọlọ́ni ọlọ́ni so alibukumu bibakọ́ ìhà wáyé odinat àníyàn máa ṣẹ́kù kódà kó yẹ kí ni o kí wọn ó ti ṣe kí ni o kéèyàn ti ṣàfẹ́kù ẹ̀ àwọn afábí sọ pé bá dijọ́ gbé dàlkìyàmà àwọn kèfèrí wọ́n làwọn ti nígbàgbọ́ ìwọ ọlọ́run ah mo ti wá nígbàgbọ́ báyìí <laughs> mo ti kí ni o <laughs> kò wúlò mọ́ ìgbàgbọ́ rẹ̀ wúlò mọ́ iṣẹ́ tó ti ṣe lẹ́lẹ́ yẹn ó fẹ́ change àníyàn rẹ̀ <laughs> àníyàn ò ṣe change wẹ́pẹ́ o pẹ̀pẹ́ àníyàn ọmọ wa bàkọ́ wàá ń hú di mọ̀t àníyàn yẹn ti ṣe kí ni o ó ti sàfẹ́kù lálẹ́ kìámọ̀ tó ń wọ́n ti rí yà àníyàn yẹn ti kúrò pé ah torí ọlọ́run kọ́ gbogbo kí ni wọ́n fẹ́ sí torí ọlọ́run ẹ̀ kì í fi ṣe gbogbo sẹ́ ẹ bí ó ti wà náà nù ọlọ́run ní yí padà kó wá tọ́nu ẹ̀ padà gbèsè báníyàn rẹ ti yí padà yẹtàlíkì àwọn ìdókòwò tí ó ti ẹ̀ ṣe é ṣe mọ́ so ayé tó bá ti ń ṣe kankan lọ bébí ọtí máa ń náwó ti ẹni gbé ìnáwó tí gbogbo ayé ọba tí ì rí mi ìjọ náà ọba ń ná ètò yẹ pé gbogbo ayé gan ọ̀rìn ní ọdún ọ̀nà níkọ̀rọ̀ wọn ò ní bọ́ yí padà <laughs> torí pé ọ̀làníyàn pé káyé orí ọ̀nà ní gbogbo nǹkan tó ọmọ ń ná ọ̀làníyàn rẹ̀ so kùtù rọ̀ wọ́n mọ̀ bọ́ kà síbẹ̀ lọ ni wáyé ultimate ewu àníyàn nìyẹn so ewu ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹjọ ni wọn ṣẹ́ni ẹlẹ́ẹ̀kẹsàn ẹlẹ́ẹ̀kẹjọ ni <laughs> so <coughs> ẹlẹ́ẹ̀kẹjọ ni <laughs> so àníyàn so òun náà ni pé tàwílù níyàtí àtọ́ ha ìlàlmáàsì yá ara tí àníyàn fi léwu nìyẹn ẹlẹ́ẹ̀kẹsàn nǹkan mẹ́wàá la fẹ́ kà tó jẹ́ ewu tàwílù níyàtí àtọ́hátá ìlàlímàṣíà àníyàn òní máa yí ìtẹ̀lé tọlọ́run ọba yóò dẹ̀ sọ́dí ìyàpọ̀ àníyàn ìtẹ̀lé tọlọ́run ni o nǹkan déyàn sí yẹn o yóò wá sọ́dí ìyàpọ̀ èèyàn fẹ́ náwó èèyàn fẹ́ ṣe ìbádà kan èèyàn fẹ́ lọ kírun ọwọ́ àwọn òpin torí pé kí òun lè bá rí nǹkan kan tó jẹ́ ọ̀rọ̀ ilé ayé lòun fi lọ kírun ó wá lọ kírun yẹn kí ló lọ ṣe yẹn ó lọ ṣe tọ́ àtúlọ̀ ó lọ tẹ̀lé ọlọ́run ọba pẹ̀lú ìtọ́lọ̀ kí ṣùgbọ́n gbàtí irun yẹn ti wá di kí ni ó máa ṣí àwọn orí tẹsẹ̀ fún àdìsọ wa ni pé àwọn mẹ́ta kan lọ́lọ́wọ́n bọ́ ọ̀kọ́ dájọ́ wọn tó bá dijọ́ gbé ní alikiyama wọ́n fa ilé wa ìwọ yóò ní a ìwọ lọmọ pùránì ká ọ̀ǹkà àwọn èèyàn láàárọ̀ ọ̀ǹkọ́ wọn lọ́sàn-án ọ̀ǹkọ́ wọn lálẹ́ ó dẹ̀ kọ́ wọn bẹ́ẹ̀ torí kí ló fi ṣe torí tí ọlọ́run mo fi ṣe ọlọ́run ò ṣe nítorí mi torí kí wọ́n lè bá máa pè ọ báyìí ó sọ tọ́ àyẹn di máṣíà lọ́nà ẹ máa wà lọ́run náà bẹ́ẹ̀ lẹ́yìn tó jà sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba tọ́ <coughs> tọ́ àníṣe àníyàn tó wá bàjẹ́ tó fi ṣe kíní ẹ ọwọ́ àdìkíní o tó wá di máa ṣe ya lọ́nà máa wọ́n nínú náà àyẹ̀ tó náwó àyẹ̀ tó jamuso yàn tó lọ́wọ́ bá àyẹ̀ tó kọ́ yàn ní mà ọ̀rọ̀ náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ àlọ́nà náà tọ́ àwọn tí wọ́n ṣe òdìkíní o ó di máa ṣe ya ẹlẹ́kẹsàn nìyẹn tàwílù níyà àtọ̀hàtà ìlànà máa ṣe ya sọ. So, ele ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni wọ́n ń pè ní sọ òun wà ní òun náà ni nǹkan tí à ń pè ní hajiru lè wiziri sọ hajiru lè wiziri sọ fìníjà sọ kí ni gádà gbalérò pẹ̀lú ẹ̀. òun náà ní wípé àdìsí kan wà ìṣọlọ́wọ́n bá pín àwọn èèyàn sí ọ̀nà mẹ́rin ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹnìkan tó ní owó lọ́wọ́ so àdìsí àbí capsha ànàmárì so kò sáyé fún wa láti lè máa pé a máa ka lárúbáwá so òun náà nìyí pé àdìsí yìí ìṣọlọ́wọ́n ọba ó ní ẹnìkan wà ọlọ́run fún ní owó ọlọ́run fún ní ìmọ̀ ó sì ná sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba dáadáa so lẹ́yìn ìgbà wa sọ fún wa pé èèyàn mẹ́rin ọ̀nà mẹ́rin ló pín àwọn èèyàn ló pín wọn sí ẹni tó jẹ́ èèyàn dáadáa àti ẹni tó jẹ́ níbú so eléyìí èèyàn dáadáa ni ẹnìkan wá ní mímọ̀ kò lówó lọ́wọ́ wá ní wọ́n lọ́hùn á tì máa ní owó lọ́wọ́ ni èmi náà máa ṣe kí ni o màá máa ná òun àtẹniyẹ bákan náà jọ ni wọ́n ní kí ni o nínú ọ̀làdá ẹnìkan wá wà ní tiẹ̀ òun lówó lọ́wọ́ ó tún nímọ̀ àbówó nìkan ló ní lọ́wọ́ ọ wá ń fi kíní yẹn ṣe kíní o ó fi ń ṣe tí ó ẹnìkan wà ní owó lọ́wọ́ ọ̀hún àti tí lówó lọ́wọ́ ni bí lágbára ti náwó fẹ́lẹ́rẹ́ lèmi náà máa náwó fẹ́lẹ́rẹ́ òun àti àníyàn àníyàn àti <laughs> àníyàn nìkan òṣìṣẹ́ ni ní òun àti ẹ̀fìlì wíìzìrì sàwà lágbè ní ajírò lè wíìzìrì so ó wà náà nìyà òun àti ẹni bí ẹsẹ̀ wọ́n jọ kí ni o wọ́n jọ wà ní kí ni o wọ́n jọ wà bá kankan náà nínú ẹsẹ̀ kò ṣe kankan o ju pé ọkàn ọgbẹ tí èmi náà bá ní àbúrò àgbà pé wọ́n ṣe kí ni o ọ̀nà ọ̀nà pé kí ọkàn máa ní nǹkan yẹn pé ọ̀ ah, ẹ bá ní kíní gan lọ́wọ́ gan ẹ kéèyàn jẹ ayé jáde òun ẹ̀ wá para sọ́dọ̀ ọlọ́run máa fẹ́ kú tán so kẹ́ ọkọ̀ jẹ ayé kiri náà kẹ́ wá túbà lọ sọ́dọ̀ ọlọ́run so gbogbo àwọn kan náà nìyẹn ó ti wà náà nìyẹn yàn wíṣírù ẹ̀sẹ̀ yẹn ẹ̀dígẹ́ ní sẹ́yìn wọ́n wà kọ́lẹ̀ fún yàn so a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa so pẹ̀lú àwọn nǹkan mẹ́wẹ́ẹ̀ wá yìí tí mo kà fún wa yìí òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá wọ́n ṣàlàyé fún wa wípé àwọn kan mẹ́rẹ̀ẹ̀wá yìí tá a kà sílẹ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé àníyàn èròǹgbà tó fi ní ewu gan ìpè ọmọ yẹn gbọ́dọ̀ máa rọ a èròǹgbà rẹ̀ wá ti fẹ́ ṣe nǹkan kan àwọn kan mẹ́rẹ̀ẹ̀wá yìí òun ni kéèyàn máa ṣọ́ra gán tí wọ́n náà bá wò dáadáa wọ́n náà mọ̀ pé èròǹgbà ṣe kí ni o ó ní ewu gán tí èsè ewu kékeré tí èsè ewu kékeré so step mi tí ó tẹ̀lé òun náà ni mànáfi oníyà mànáfi oníyà àwọn àǹfààní tí àníyàn máa ń ṣe fún wa àǹfààní tí àníyàn tí máa ṣe é fún wa òun náà ni ìpele tó tún tẹ̀lé kí làwọn àǹfààní tí àníyàn máa ń ṣe é fún wa òun náà ni wípé àníyàn tù á wílù lè mú bá a ìlàlí ìlàtọ́ àti wàlíkòròbà mú bá àníyàn á máa jẹ́ kí nǹkan tó jẹ́ wípé òun kan wà mùbá mùbá wù ní kinní yẹn àǹfààní tí àníyàn wá ṣe fún wa nìyẹn ìkànnú nìyẹn òun náà ni pé kinní yìí o tó bá wù ọ́ ni kó ṣe tó wù ọ́ kó o má ṣe ìwọ ló nira rẹ so àwa máa tọ́nu ẹ̀ a máa sọ́ dìbàdà làwọn fábísọ̀ yìí pé abala bíi òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fọ́nú fọ́ra ń parẹ́ abala abala yìí tá à ń sọ yìí kí mo bá kò di tọ́ à tó o bá fẹ́ sùn lálẹ́ oorun kéèyàn ó sùn is normal ṣùgbọ́n o gbọ́dọ̀ lánìyàn kan tó so mọ́ oorun rẹ tí oorun yẹn ó fi di kíni o tí ó fi di jọ́sìn fún ọ fẹ́ jẹun ah mo fẹ́ jẹun kí n lè bá a ní agbára láti ṣe ìbádà ó mo fi fẹ́ jẹun ó fẹ́ mu mo fẹ́ mu nítorí pé kí n lè bá a ní agbára láti lè ṣe kí ni o láti lè ní agbára láti lè ka Kùránì ẹ jẹ́ mu nǹkan kan kí n bó fẹ́ mu yìí kí agbára mi ó lè bá a wà láti ṣe kí ni o láti lè ka Kùránì mo fẹ́ fẹ́yàwó kí n lè bí ọmọ tí ó gbẹ̀sìn Ọlọ́run ọba jà gbogbo àwọn nǹkan wọ̀nyí tó yẹ pé nǹkan nọ́mà ni èèyàn fẹ́ wọṣọ ó fẹ́ wọ bàtà ó jáde ó ṣe kankan ó sáré jáde lọ kí ọ̀rẹ́ mi kí n lè bá a tètè dé láti wá ka Kùránì àbí kí ni ó sà ó mọ sogbo kí ni ẹ pọ̀ mọ́ kí ni ọ mọ so mọ́ ẹ̀sìn so ọ mọ try láti jẹ́ wípé nǹkan tó jẹ́ kí ni ọ alimuba art gbogbo nǹkan ló jẹ́ wípé ọlẹ́tọ̀ pátáyáyá òun ló máa jẹ́ nǹkan ló jẹ́ wípé kí ni o ọmọ sọmọ ẹ̀sìn làwọn afáàfin pín àníyàn sọ́nà méjì wọ́n ní àníyàn kan wà àníyàtú alimustahaba àti àníyàtú alimafuruudọ so èwo ni àníyàtú alimafuruudọ òun náà ni àníyàn tó jẹ́ wípé ọlọ́run gangan ló ní kọ́ ọ̀dà tó o bá fẹ́ ṣiṣẹ́ kan ọ̀fẹ́ kírun ọlọ́ni kọ́ dàníyàn so ọ̀fẹ́ kírun ọlọ́ni kọ́ dàníyàn àníyàn bíi níbi eléyìí bá ọlọ́run ní kọ́ dàníyàn yẹn òun náà tún ní abala méjì tó tún pín sí abala méjì wà àníyàn kan wà yàtà tàtà alákú bìlì màmúlìlà ìkan wà tàtà alákú bìlì amàlì. àníyàn kan wà ó sopọ̀ mọ́ ẹni tá a fẹ́ ṣiṣẹ́ fún tá a la fẹ́ ṣiṣẹ́ fún òun lọ́lọ́run ìyẹn náà ń pè ní ìkíláàs àníyàn lẹ́yìn dáwà lọ́tọ̀ mo fẹ́ ṣiṣẹ́ nítorí ìtọ́lọ́run mo fẹ́ kírun nísìn mo fẹ́ kírun yìí nítorí ìtọ́lọ́run ìyẹn àníyàtú oníkíni ọ̀tàtà alákú bìlìmàmúlì làkù ẹ̀ tá a fẹ́ ṣiṣẹ́ yẹn fún àníyàtú tata kubile amali ìyẹn ni inú tó fẹ́ zuri mo fẹ́ kí asiri mo fẹ́ kí inú tó lọ́tọ̀ so kílẹ̀ ni yàrá ara méjì yẹn ọ̀bọ̀dọ̀ wọn bẹ zuri mo fẹ́ kí asiri mo fẹ́ kí èyàn lẹ́nu sẹ́mi sẹ́kì ní eléyìí náà ni níbo asára yẹ so ètò kan lágbára ju ní ìkíláàsì ó tún lágbára ju ti amadu yẹn gangan lọ ìkíláàsì e lágbára ju amadu yẹn lọ tí ìkíláàsì ọba ti sínú sẹ́kàn ṣùgbọ́n ìdẹ́yà sí yẹn èèyàn mọ̀ ó ti gbàgbé pé òun ò tí kékeré ni wọ́n bá sí irun kí ó kọ̀dé ẹran tí ó dàlí kí á mọ̀ ọlọ́wọ́ sàbúrìjì gbó fún so yẹn ní nẹ́tù nù nítorí dára gbọ́dọ̀ ní kálá níyàn kínní kan àyàn mi lórí òde ṣiṣẹ́ yẹn dẹ́wọ̀ mọ́ tiẹ̀ so ṣùgbọ́n yẹn ní yàtú màfúrú náà tó bá jẹ́ pé ọlọ́run bá lọ pa aláṣẹ ìbádá yẹn ṣùgbọ́n àníyàtú mùsítà ábà òun ní nǹkan ló so pọ̀ mọ́ gbogbo tó bá ti jẹ́ mọ́ àdáàt àwọn ìtọ́nà ọ̀dà kan a kan mo fẹ́ rìn mo fẹ́ jókòó mo fẹ́ nàró mo fẹ́ ṣe gbogbo ẹ̀ lẹ́gbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ muhasibunu jabal òun náà ni pé àtẹ̀síbú ná òmàtí wàkọ́ òmàtí tí n bá fẹ́ sùn lálẹ́ mo máa ń wá ládá lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú sísùn mi àti kíni ọ àti nínàró mi tó gbé ó máa pé mo fẹ́ sùn kí n tètè sùn lálẹ́ kí n lè bá a jiyàn náà fi là so ó ti sọ pé oorun lọ́bẹ̀ sùn ni àti dídìde rẹ lójú oorun ìwọ́n náà gan tó sùn lálẹ́ kò sàníyàn kankan òkè ní ojú jìlọ tó lọ tọ̀ owó kí ẹ ọkà so kí n sáré sùn díẹ̀ kí n sáré wá kí n sáré wá yẹn náà fi la òtí láníyàn nù ó mọ̀ bọ̀ kọ́ ládẹ́lẹ̀ ó mọ̀ bọ̀ kọ́ mọ̀ bọ̀ kọ́ lẹ́lẹ̀ àwọn sọ ma pé ọgọ́rọ̀ àwọn èèyàn ibi tẹ́ka ti rí ẹ̀san nípa àwọn àdáàtì wa kí gbogbo àwọn àdáàtì wa kó máa di ìbà àdáàtì àǹlùsẹ̀ àǹfààní kan dẹ̀ ni tó ga èyí tó jẹ́ pé àníyàn òun ló mú àǹfààní yẹn wá bá wa àníyàn òun ló mú àǹfààní wá bá wa lẹ́wọ̀n àgbà náà òun náà ni ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tí àníyàn máa ń ṣe fún wa nínú àǹfààní tí àníyàn máa ń ṣe fún wa sọ òun náà ni pé a lè rí tàhádúdú àlùjú kẹsàn ó dẹ̀ máa pọ̀ fún wa fìlẹ̀ amalin aluwa ìdìlẹ̀ ajílẹ̀ níyà iṣẹ́ kan la fẹ́ ṣe o nítorí àníyàn iṣẹ́ yóò dẹ̀ ti púpọ̀ mọ́ wa lọ́wọ́ yóò dìdí pé àádẹ́gbẹ̀sán lórí ẹ̀ nítorí àníyàn ọ̀nà wo ni lápèjúwe irun àsùnbà mo fẹ́ lọ kí nínú mọ́sálásí nínú mọ́sálásí tẹ̀yí yàtò lè masjidi téèyàn bá wọ mọ́sálásí rákà méjì ni tẹ̀yí yàtò lè masjidi rákà méjì òní so lẹ́yìn wá gbà náà téèyàn bá ṣàlùwàlá èèyàn tún lè yan náfìlà méjì yẹn náà ń pè ní sunnatul wudu lẹ́yìn wá gbà náà sunnatul fajiri onírakata alifajiri irun mẹ́tẹ̀ẹ̀ta yẹn o lè yan raka méjì ó dẹ̀ ní ládàá mẹ́tẹ̀ẹ̀ta ó kà ó ó dẹ̀ ní ládàá mẹ́tẹ̀ẹ̀ta kàn láti yẹ̀ ni sọ wọn lọ gbọ wa mo lọ kí rakata alifajiri ni <laughs> owó tí o gbé mo fẹ́ kí tẹ̀yàtò masjid ma nínú àníyàn mi mo tún fẹ́ ṣe kí ni o mo fẹ́ kí sunnatul wudu pé mo ti sàlùwàlà tí àdìsí ẹ bilali mo tún fẹ́ ní sunna kí ni ọ sunna tilẹ̀ odò mẹ́tẹ̀ẹ̀d ó wà yẹn náfìlà méjì ó yẹ raka méjì ó dẹ̀ sí kí ni o ó dẹ̀ mọ́ kí o nǹkan mẹ́ kọ́dà tó máa ju bẹ́ẹ̀ lọ àwẹ̀ sítúṣàwà sọ ó lè gbà ní àyè amúlẹ̀bìtì kò tún gbà <laughs> pé kí ni ọjọ́ monday àbọ̀jọ́ thursday wọ́n fún ọ pé o gbàwé bí ọ monday àbí thursday o tún gbàwé ní kí ni o the bid so o tún gbàwé kí ni o to shower. so àǹfààní tó pọ̀ ò nìyẹn àwọn àǹfààní àníyàn àǹfààní ni tọ́lọ̀ bá tún sí fáwọn nínú ẹ̀sìn làwọn sọ pé kí má tún kí ni o níyà fil Islam àníyàn ní value nínú ẹ̀sìn wáyé tí ó máa kó jẹ́ kí ìwé sẹ́ẹ̀rẹ́ èèyàn kọ́ máa jẹ́ kí o kọ́ máa kún dáadáa. sọ ìtótún ní àǹfààní tó tún ní òun náà ni tàdọ́ ufuli ojú rẹ̀ fìtàsí ni níyà sọ tánìyàn bá jẹ́ pé èèyàn bá ṣe àníyàn dáadáa tán àfi dárájá tí àníyà sọ. So, ọlọ́run bá sọ wípé nínú àkùràmọ̀já abilẹ̀ asanati falawu aṣèrò amsaliha ẹ bá ṣe dáadáa kan irú ẹ̀ mẹ́wàá la fi san ẹ̀sìn nígbà tó yá nínú àyà mi oní kàmásálẹ̀ abatin àǹbátà ti sábọ̀ àṣà náà bẹ̀ fi kulli sumbulatin mi'atu habba àwọn afáàkà lọ wọn ló jẹ́ seven hundred wọ́n á ní wàlọ́ọ̀hù yòdọ̀ ìfú wọ́n á ní kí ni ó fi máa ń jẹ́ kí kí ni yóò máa lékún sí i níyà ni báníyàn bá ti dá sí ni kò sí nǹkan níbi jẹ́ òde bẹ́ẹ̀ dídá níyàn ni àti bẹ́ẹ̀ tó bá tún ṣiṣẹ́ tà sínú lẹ̀ abẹ́ẹ̀ bá tún ṣiṣẹ́ yẹn dáadáa sí ṣùgbọ́n ṣíṣiṣẹ́ dáadáa ò lé kọ̀ gbọ́dọ̀ mọ́pàá kọ̀ má àníyàn lè dádúró pé àníyàn yẹn dá yẹn ó dẹ̀ gbẹ̀sán tó ga kan tó gbé ìkíláàsì èèyàn ní dárájà pé torí ọlọ́mọ fi ṣe kínní ó ní dárájà ó ní dárájà so látara bẹ́ẹ̀ ẹ̀yin náà wò títóbi àníyàn ẹ wò bí èèyàn ti gba sọ mùdọ́ àfàtúlì ujúr ẹ wò bí èèyàn ti ní látara pé kí ni o èèyàn jẹ́ káníyàn èèyàn dáa gan ẹ ti ní lára pé ẹsẹ kí ni ọ èèyàn jẹ́ kí àníyàn èèyàn kódà so àníyàn nínú àǹfààní tó wá máa ń ṣe fún wa òun náà ni litem years àníyàn ni ọlọ́run ọba lò fún wa ká máa fi ṣe kí ni ọ tem years ìyẹn ni pé ẹni tó lọ wẹ̀ tẹ̀mí yìí oríṣiríṣi òǹgùn ọ̀fẹ́

kó fi ọṣẹ wẹ̀ kó ṣe gbogbo ẹ̀ kọ́ láyé ẹgbẹ́ jánábà ló fẹ́ wẹ̀ tẹ̀wé àlejò jánábà ló gbé yóò kàn láníyàn tí ó ní ẹsẹ̀ máa wẹ̀ lẹ́yìn ọkọ̀ kan bá ti wẹ̀ yẹn tí ó dẹ̀ wẹ̀ bẹ́ẹ̀ tí ó dẹ̀ ní. ṣùgbọ́n òun ọ̀la nìyẹn ọkọ̀ bọ̀ lé wẹ̀ pé à ah, gbàdúmọ̀ lájọṣepọ̀ tán ẹjẹ́ ń wẹ̀ mọ̀ wá wẹ̀ mo ṣe gbogbo ẹ̀ àdọ́bá níyàwó ńlẹ̀ a máa ṣẹlẹ̀ sí wọn gbà mí yóò pò fẹ́ wẹ̀ ṣùgbọ́n yóò ti gbàgbé wípé pé òun mọ̀ ní jánábà tó ń jẹ òun kàn jí láàárọ̀ ní ọba bọ́ léwẹ̀ pé àṣìṣe àwọn tí wọ́n wẹ̀ láàárọ̀ lọ́ba wẹ̀ tán lórí àdúgbò tí wẹ̀ dáadáa wíwá ara ohun tí wọ́n lọ́ba wọ̀ níwọ̀n pé ah mo máa jẹ jánábà alẹ́ àná mo kàn sàlù alálàsẹ̀ wọn ni mo máa ṣe kì í kò ní kò ṣe kì í kò tí kò tí wẹ̀wẹ̀ kò tí wẹ̀wẹ̀ dọ̀rọ̀ kò bọ́ ọlọ́kìrun wàtẹ̀mí yìí bẹ́ẹ̀ náà lè fárídì wà náà fìlà ó jẹ́ ká máa mọ̀ yàtọ̀ láàrin irun ọ̀ràn yẹn àti irun náà fìlà ọ̀kan yìí ní wọ́n lásì kọ́ wa ti kí rákà mẹ́rin tẹ́ máa ń sọ tó jẹ́ náà fìlà tẹ́ máa ń yàn ní ẹ̀yìn ṣubú yìí tẹmanya before zuri o ti kí raka mẹ́rin àbúrò àti orí kọ́ídà so o ti kí raka mẹ́rin dọ́wà ti pè ní zuri kò sí òní <laughs> ti zuri òní káyọ̀lá ọ̀gá náà mo di kí mẹ́rin mo di kí zuri náà nù rárá ọ̀dọ́ ní ti ọ̀rẹ́ yẹn ọ̀dọ́ ní ti kí ni ọ nàfìlà ló jẹ́ pé àwọn àfa níbẹ̀ yẹn wọ́n máa ń ṣàlàyé pé àwọn ibì kan wà tó yẹ pé àníyàn sẹ́yìn lásán ló níìdì ọ̀nà mẹ́ta náà pín sí àníyàn sẹ́yìn lásán olóṣè kí ni o òun ló níìdì gẹ́gẹ́ bí iṣẹ́ ájì iṣẹ́ umura so yìí nìsín báyìí iṣẹ́ ájì iṣẹ́ umurọ àníyàn lásán lèèyàn need ìtìtì ẹ̀ tó bá ti ṣe ájì ọ̀ràn yẹn rí òun ò ní bọ́ gbé lọ sí ájì náà fi lálẹ́ láì ájì ọ̀ràn yẹn náà ni umura ló bá ṣe náà wọ́n gbà pé umura ló ṣe àgbọn àbíkan wà ó lánìyàn pé o fẹ́ ṣiṣẹ́ yẹn ó tún lánìyàn wípé dandan ni tó fẹ́ ṣe òjú bù ni tó fẹ́ ṣe o fẹ́ yọ zaka owó zaka tó yọ òtí owó yẹn lẹ́lẹ́ báyìí o gbọ́dọ̀ gbàgbé o fẹ́ ṣiṣẹ́ zaka o tún gbọ́dọ̀ gbàgbé kí ni o zaka dandan lọ fẹ́ yọ kèése kèése kí ni o kò kí í ṣe ti sọ́dákọ̀ lọ fẹ́ ṣe ọba àyọ owó yẹn lẹ́ báyìí ọba ọmọ yìí pé tó jẹ́ pé iye owó tí wọ́n yọ ọ́nù zaka ni ọlẹ́yà fi sọ́dákọ̀ ni ó bọ̀ sí tó bá ti láníyàn rẹ̀ ìkálẹ̀ tún wà ó ní iṣẹ́ tó fẹ́ ṣe yẹn ó láníyàn rẹ̀ ọ gbà pé wùjúbù ni ó tún wá ṣe tààyìn ìyẹn ni irun kíkí irun kíkí náfìlà wa ọ̀ranyàn wa ó gbà pé ó fẹ́ ṣiṣẹ́ irun ó gbà pé ó gbọ́dọ̀ gbà pé ọ̀ranyàn ni tó fẹ́ ọ̀rẹ́ gbà pọ̀ ọ̀ranyàn lọ bẹ́ẹ̀ sí irun tó wá pọ̀ irun zuri ń asiri ń bẹ mọ́kìrì èwo lọ bẹ́ẹ̀ kí ń tó o bá ṣe tààyìmù tó <laughs> ọ̀gá kí <laughs> ọ̀rẹ́ yẹn lọ́lọ́ bẹ́ẹ̀ kí ń dòdò èwo ló kí inú ẹ̀ nínú gbogbo ẹ̀ tọ́ba tẹ́kọ̀ kan kí ọkàn ní ìkànnú gbogbo ẹ̀ wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀lé padà má nìyẹn ẹ̀ wá lẹ́yìn ìgbà kírun tán. so kò yé báwọn ara àǹfààní tí àníyàn wa ṣe fún wa little years láti lè máa ṣe kí ni o separation so wá ṣe fún wa. ẹlẹ́ẹ̀kanu tó gbẹ̀yìn nínú àwọn mọ̀náfẹ́ àǹfààní tí àníyàn tó wá ṣe fún wa òun náà ni ìyẹn náà nǹkan bá sọ fún alẹ́ kan ajírùlẹ̀ amali ajírùlẹ̀ abasọ ajírùlẹ̀ wiziri ajirule amali lele eh, sorry sọrí jàre ajírù níyà sọrí àfọwọn ajírù kí ni ọ níyà ọtẹlẹ kí ni ajírù níyà òun náà ni wípé àǹfààní ni fún àníyàn pé kó o máa láníyàn gidi òṣìṣẹ́ ọlọ́pàá máa sọ ábà nígbà tí wọ́n ń lọ ní ojú ogun kan ní gásọ́tù Tabuk àwọn kan ò lè tẹ̀lé wọn lọ òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ní àwọn eléyìí nǹkan kan ló dè wọ́n mọ́lẹ̀ bẹ́yìn náà ti ní ẹ̀sẹ̀ láwọn náà máa ṣe kí ni o ni wọ́n máa lẹ́sàn ẹjọ́ máa ṣe déédéé nínú kí ni o nínú ẹ̀sàn. No, torí pé kí ni o wọ́n lánìyàn pé àwọn fẹ́ tẹ̀ lánàá bíi ṣùgbọ́n wò ó ṣe kí ni o wọn ò rí ṣe làtọ́lẹ̀ kan ní pé ẹ̀ tó yẹ pé òun ò lówó lọ́wọ́ ó wá rí olówó kan tí wọ́n sójú ọ̀tọ̀ ọlọ́wọ́n ba òun náà wá lánàá àdìsítà sọ́lẹ̀ kan yẹn òun náà wá lánìyàn wí pé a ó dẹ̀ wù mí kémi náà ṣe kí ni o kí n náà sójú tó bá lówó lọ́wọ́ wọ́n wà máa bá kọ àwọn afáwa ní ìjà tó wà láàrin ajírù níyà wà ajírù lẹ̀ amàlè àníyàn ni yọ gbà ládàá kí ni o iṣẹ́ yẹn ló jẹ́ pé àdìsí kan náà tún wà ẹni tó bá gbèrò dáadáa tí ò rí ṣe wọ́n kọ́ dáadáa kan lẹ̀ fún tó bá rí ṣe ni wọ́n tó kọ́ ní mẹ́wàá tó wà àdìsí wa bẹ́ẹ̀ tó gbó gbèrò rẹ̀ ọbẹ̀ ṣe ṣùgbọ́n kò rí ṣe àdìsí wa bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ bàtà ti sọ̀rọ̀ kùtùrù àti sọ̀rọ̀ ti wíṣírù fún wa eléyìí là ń sọ bíbí so àǹfààní ẹlẹ́ẹ̀karùn òun nìyẹn so àwọn àǹfààní márààrún yìí torí àsìkò náà tuntun lọ so náà ni àwọn afá sọ fún wa wípé àníyàn òní so lẹ́yìn wá gbaná òun náà ni pé ká mọ àwọn kọ̀wá ìdù tí mo fẹ́ kà yìí fún àníyàn ó tún wá yé kí a tún sàǹfààní lára wá sí ti so àní alkọ̀wá ìdù almuta alikọ̀tù bìníyà ìbára afá ti sọ. So, so <clears throat> wọ́n ní mani atilakọ àníyà mani atilakọ àníyà so umilati ani umilati niyatuhu alali akọli so ẹni tí ó bá sọ pé nígbà tó fẹ́ dà níyàn nígbà tí ó fẹ́ dà níyàn kọ́ ìdà ni à ń sọ kọ́ ìdà tó ní nǹkan ṣe pẹ̀lú àníyàn nígbà tó fẹ́ dàníyàn ó wá àtìlákọ̀ ìnáwó ní àtìlákọ̀ ni pé mo kàn fẹ́ kírun ó kàn kírun ẹ̀rí irun yẹn kí ló kéré jù nínú òun náà ní náfìlà náfìlà alábàkàsí irun póríṣiríṣi o irun póríṣi mẹ́ta náfìlà tún mọ̀tìlákọ̀ tún náfìlà tó jẹ́ pé ọkàn yàn náfìlà kan wà rọ́ọ̀tì bá ní tí wọ́n ní kó kí àwọn sopọ̀ tó bá ti sopọ̀ márùn-ún ìkan wá wà ọ̀ranyàn ìwọ wa bọ́ mọ́láṣí ọwọ́ yẹn náà fìlà òǹkìrùn <laughs> yẹn náà fìlà tán ọwọ́ àwọn èwo ni mo fẹ́ sọ ní sẹ́mi ilé sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn ni <laughs> àfi kí n sọ ní rọ́ńtìbà wọ́n mọ̀ kí láéláé <laughs> àníyàn rẹ̀ ojú kí ni o ètò kéré jù yẹn ọkàn yẹn náà fìlà kí ni o lásán ni so tí èèyàn bá ti lè jẹ́ pé àníyàn èèyàn èèyàn àtìlákọ̀ rẹ̀ kò dé pé ntòhùn torí ẹ̀ fẹ́ ṣe nìyí nǹkan tó bá kéré jù nínú kíní ẹ láṣẹ kíní ọ òun lágbé àníyàn rẹ̀ sí sókèlè sọ abáwọn so lẹ́yìn wá gbà náà kọ́ ìdá ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọ̀dìyẹ̀sí u tàwílù níhìyàtì wákọ̀dì láàyẹ̀sí u tàwílù níhìyà nígbà míì a máa lálàáfíà kéèyàn ó máa dàníyàn kan lọ kó dé yí àníyàn yẹn padà a máa lálàáfíà ìgbà míì dẹ̀ níyì èèyàn ń dàníyàn lọ <laughs> tọ́wọ́ dàníyàn yẹn padà kò ní lálàáfíà àpèjúwe ẹ̀tọ́ wọ mọ́sálásí tó ń kí zuri lọ́wọ́lọ́wọ́ bàjẹ́ òrẹ́ nìkan kan ní kí zuri lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn wá dé. De kan fẹ́ kí jàmá zuri yẹn ni o ti wá rí i pé o ti kí ló o lè yí àníyàn yẹn kó sọ di náfìlà kó lè bá a jẹ pé yóò kírun jàmá pẹ̀lú àwọn èèyàn so àníyàn yẹn kí ni o wọn gbà bí kí ni o ṣùgbọ́n nígbà <laughs> kò ní o kò ní ṣe é òǹkà sí lọ́wọ́lọ́wọ́ ó ti gbàgbé pé ó jẹ zuri zuri lọ́yẹ góńkì zuri lọ́yẹ góńkì òǹkà sí lọ́wọ́lọ́wọ́ àmọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ti gbàgbé ẹtí máa kí n lédè ó ti gbàgbé abọ́síbi irun dandan ní tẹ̀rìtìbù irun dandan ní tẹ̀rìtìbù irun kéèyàn tóorun tẹ̀lé ra wọn ṣùgbọ́n àwọn afáàsọ pé pàdé pé èèyàn ọmọ ni òun kí mọ́gírìbì òun kí yásírì lọ́wọ́ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ àti zuri ó kásírì ẹ̀ parí ọ wà lọ kí zuri lẹ́yìn ìgbà náà kò sí wàhálà kankan egbòdùn kásìrì yẹn padà mọ́ ó gbàgbé ni so wọ́n kọ́ ló sí ara rẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ ní àníyàn tó ń bá lọ yẹn pé nígbà mo ti rántí kí n kan sọ tí mò ń kí lọ́wọ́lọ́wọ́ yẹn kí n lọ sọ ní zuri ìwọ̀n ìdánwò ẹ̀ wò so kò lálàáfíà láìláì so látara bẹ́ẹ̀ kò jẹ́ kí o. kò lè ní àlàáfíà lẹ́wọ̀n àgbà náà àwọn sọ fún wa yí pé nígbà míì òun náà ni wípé eh, tàwílù ní ìyà kọ̀díyá sulú ìjìbàárí yàn kí àníyàn ò di nǹkan náà pé ayípadà báyìí a máa ṣẹlẹ̀ ní dandan kódà kò yẹ pé ẹni tí ń ṣe kíní ẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan kò ṣe kíní o kò sọ pé àníyàn òun yípadà tẹnìkan bá lápèjúwe ni ẹ o nínú ẹ̀sìn náà ni ẹnìkan rẹ nìkan lọ mọ́kà wípé bóyá ara ẹnìkan ọ̀yà kò lè dáájì ṣe àbí ẹnìkan ẹnìkan jẹ́ ẹni tó jẹ́ wípé ó ti dàgbà lágbà kò lè dáájì ṣe wọ́n wá ní pé kẹ́nìkan wá lọ ná bá kọ́ bá ṣe ájì. ẹni wọn ni bá bá ṣe ájì yẹn òun tí wá ṣe ájì rí ẹni bá fún yẹn tí ó bá yẹn ṣe ájì ti ṣe ájì rí sà fún lówó lọ bá lọ ṣe ájì yẹn wá ń ẹni yẹn ó ń ẹni yẹn wípé ájì kí ni o lágbájá báyìí ló ń wá ṣe olófin bẹ̀rẹ̀ ájì parí ájì yẹn ẹni tó lọ bá ṣe ájì yẹn kọ́ ló ní ájì yẹn òun gẹ́gẹ́ tó ní tó ṣe ájì yẹn gẹ́gẹ́ ló ní ájì yẹn <laughs> ẹni tó ná béèyàn tó ṣe hajj yẹn òun ni wọ́n fún ní ládàá pé ó ṣe hajj ẹni tó lọ bá ṣe hajj yẹn òun kọ́ ló máa ní. sọ ittifaqan ulama sọlá ọba rẹ nìkan labaika ó sọ fún lisaburama ẹni tó dání jẹ́ saburama ẹnìkan ló wá bá ṣe kí ni olùbá ṣe hajj ṣé wọ́n ti ṣe hajj rí ni rárá ò ti ṣe hajj rárá mi ni rárá hajj yẹn tiẹ̀ ni ó mọ̀ jẹ́ so nasu ti wà bá ń so kò sí nǹkan tá fẹ́ ṣe sí i sòyẹ ló fi jẹ́ pé nígbà míì àníyàn wa sọ àníyàn wa tá a fi sọ pé kí ni o a máa di pé yóò yí padà sí nǹkan mi àníyàn náà dẹ̀ ni yóò lè di nǹkan mi ẹni yóò dẹ̀ gbẹ̀sán àjìyàn lálẹ́ kìámà gòdè lánìyàn rẹ tó fi parí sẹ́yìn ara kọ́ídà ni tó ẹ kó so pọ̀ mọ́ àníyàn kọ́ídà tó so mọ́ àníyàn òun náà ni wípé àníyàn láàtò awìlò ní ìyàtú àlèmàṣíyàtà ìlà àtọ̀ àti. àníyàn láàtò awìlò lè máa ṣìyàwó alìbídà à ìlà tọ̀ à. àníyàn ò lè yí ìyàpọ̀ ọlọ́run kọ́ wa sọ́ọ́dì tẹ̀lítọ́ ọlọ́run àbí kó yí bídíà kó yí sí kí o ìtẹ̀lítọ́ ọlọ́run ọba kò lè ṣe bẹ́ẹ̀ ẹnìkan wò wípé ah ẹ wo kí n lọ jalè lọ́dà mo fẹ́ kọ́ mọ́sálásí mo rí bá àwọn ọmọlé kí wọ́n máa ń jìyà gan mo fẹ́ tọ́jú wọn bàjẹ́ tó mo rí pé kò sí bẹ́ẹ̀ ní ẹ̀rọ owó nàìjíríà yà ní kéèyàn lọ fọ́ gbogbo àwọn olówó yẹn lórí dànù <laughs> àwọn tó kó gbowó nàìjíríà gbàmọ́ yẹn kí wọ́n lọ fọ́ wọn lórí dànù sọ kéèmẹ wa kí wọn gba owó yẹn kí wọn máa fi tọ́jú àwọn ọmọ aláìní kí n máa fi ṣe èmi tó wù mí lórí ẹ̀mí nìyẹn so àwọn tó oppress àwọn di oppress yẹn kí n lọ fọ wọn lókè pàwọ́ kí n bọ́ lọ́wọ́ so kéèmẹ wa fi ṣe <laughs> láéláé so ní ìyá yẹn látùbárúdé ìrọ̀lẹ́ àmàlà kò lè sọ sẹ́yìn di dáadáa láéláé so máa síyàwó lè di ó lè ó lè kọ́ mọ́sálásí kọ́ wá gbẹ̀sẹ̀ kankan bẹ́ẹ̀ àwọn àfààní máṣíà yẹn ó kí ni ó tàtàrọ́ kábọ̀ màṣíàt màṣíàt yẹn ṣe kí ni ó dúró lé ara wọn ni èyí tó sọ yẹn gẹ́gẹ́ lọ́dọ̀ pé mo fẹ́ kí n lè lọ fi kí n fi lè lọ kọ́ mọ́sálásí máṣíàt náà okùrọ̀ bá a ti pé nù <laughs> ìyàpọ̀ ọlọ́ngàn tún ni ìyàpọ̀ ọlọ́ni púndọ́dún <laughs> yẹn gan ìyàpọ̀ ọlọ́ni ọlọ́run rán yẹn sẹ́rú ẹ̀ so látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ gbọ́yé kọ́jà táwọn afá gbélé tí wọ́n ṣàlàyé so irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ ń tún máa kọ́ sí ọ̀tọ̀ ní ẹsẹ̀ tó dá gángan wípé ọlọ́ọ̀sẹ̀ aburú yẹn ọ̀tọ̀ ní ẹsẹ̀ irú àgbọ́yé tó ṣe kí ni o tó tún gbọ́yé yẹn ọ̀tọ̀ lẹ́sẹ̀ so ẹsẹ̀ àgbọ́yé tó gbọ́yé yẹn bó ti máa kí nìyẹn o bó ti máa ṣe òun nìyẹn tó látara bẹ́ẹ̀ ká má wá òpin ẹnìkan kìnìún ṣe kìnìún kan ọwọ́ àlọ́ ọwọ́ àfi ṣe kìnìún kan ọwọ́ àfi kọ́ àǹfààní fún àwọn èèyàn kò ní ní ẹ̀sán kan àwọn Yorùbá máa ṣàǹfààní bẹ́ẹ̀ kọ́ lẹ́sàn kankan tí ó gbà wájú Ọlọ́run fagbe bi ọ̀nà àbòsí ló bá gbà tóbi débẹ̀ ọ̀nà kan ló gbà pé ẹja lọ yíwè ẹja lọ ṣé kinní kan so gbàfẹ́ fi sàn àwọn èèyàn lọ́wọ́ náà ni so ẹ̀sìn ò bẹ́ẹ̀ so ètò tẹ̀lé òun náà tún ní wípé àníyàn tó bá ti jẹ́ wípé so láàtò tábàrú àníyàtú so bílí ìjìbá so níyà tó jẹ́ pé ìmúnitúláàsì bá ní ìmúnitúláàsì bá ní àóbìlì jahali àbí pẹ̀lú àìmọ̀kan so gbogbo àwọn eléyìí bá wọn ò ní í kà á sí àníyàn tó yẹ pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní tàjà wàzà ànúhùmọ̀tì sọ wọn ti sàmójú fáwọn àjọ mi ànìsíyàn wàlìjà wàmásùkúrì wàlì àwọn kan wà rúfin alikọlam ansalas àwọn kan ti gbé káràmù kó fún wọn ọmọ èké tí ò tí ì ṣe gangan so àníyàn tó ń níyẹn <laughs> àníyàn tó ń níyẹn ànímọ̀ àní ní tìbárù sí àní ní tìbárù sí ọkàn lánìyàn ẹ kì í jí owó lọ́wọ́ jí owó so àní ẹ wọ́n sábà fi tiẹ̀ lẹ́fà ó bá tó bá tó bá làágà kan tó má bá kọ gbogbo àwọn nǹkan báwọn torí pé kí ni àánú ọlọ́run ni lórí ẹ lórí ẹ lọ́mọ lórí ẹ̀yàn ẹ jẹ́ múlágídí pé ọ̀yá ọ̀bọ̀rọ̀ sàbúrú báyìí tó ṣe báwọn àníyàn wọn múlágídí sàníyàn yẹn ni ìjìbáàrú ni kọ́ọ̀rù ni wọ́n mú so lọ́dọ̀ abẹ́ wọn ni ní wà ní ọmọ ẹ tó sùn wọn ò ní wà ní ẹ̀kẹ́ bá sọ lẹ́ẹ̀kan tóbi tó ṣe bí tóbi ṣe bí ṣe wéré àwọn ò ní wà ní ẹ tó dákú òun ló wá dánwò wọn ò ní ṣe kí ni o wọn ò ní wo pé torí pé kí ni ò lánìyàn nínú sọ ọ̀dọ́ pé kí ni o fùkìdánù níyà ti wà ń bẹ̀ àbí pé níyà yẹn wà ń bẹ̀ kò ṣe kí ni o kò sọ last one òun náà ni pé kọ̀dìyànfàrídùn níyà anilifíl wà kọ̀dìyànfàrídùn lifíl ani ní ní ìyá kọ́dà táwọn afa gbé lẹ́nu so kí ni a fi ṣàpèjúwe kọ́ ìdá yìí fún wa òun náà ni wípé wọ́n ní èèyàn kan wò pé mo lánìyàn mo kọ̀yàwó mi lẹ̀ <laughs> so ó wá wà ní ẹ̀mí rẹ̀ pé ó ń kọ̀yàwó mi lẹ̀ ní o pé mo ti lánìyàn pé mo ti kọ̀ ọ́ inú rẹ̀ lọ́wọ́ wá kò sọ jáde mo pé kí ni òun kọ láéláé àníyàn yẹn àti iṣẹ́ ó ṣe kí ni ó ò lè sọ pé ọlá nìyẹn irú eléyìí kò ní ìdí àníyàn kankan ìjọ ìwọlé ọlá nìyẹn pé kí ni kan ó ní ìdí àníyàn bẹ́ẹ̀ náà ló sọ fún pé wàlọ́ọ̀yì kọ́límọ̀tẹ́ni kò sọ pé mo ti kọ́ ọdún wa sọ yí pé kí ni o ẹ jẹ́ mọ̀ pé kò dénú mi ẹ ẹ gbé ńlá nìyẹn rẹ abọ́ ọ̀yọ́ tó wa ọ̀rẹ́ ọ̀dọ́ mọ́ ọ̀tajà ó ní mo ti ta kínní yìí pẹ́ẹ́nì kan ẹ mọ̀ pé mi lánìyàn ti ta kínní yẹn o àbó wa ní inú pé àníyàn mo ti lánìyàn kí mo ta kínní o tí ì tábà mu ìdí yẹn nínú yẹn kò ṣe kí ni kò ní wúlò sèké bàbá bá ti gbé sèké ké bàbá bá ti sàlàyé fún akọ ní wúlò àwọn ibìkan wà lẹ́gbẹ́ ọ sọ kí ni o ọ sọ jáde ni ọ sọ ntọ́ba fẹ́ àwọn àti sọ pé ntọ́ba ti wà lẹ́nu tó gba sọ pé àníyàn màá lù á alikọlù lórí ajẹ́ pé ní parí àtàláfùzù bì níyà ká máa sọ àníyàn àwa jáde síta gbangba báyìí sọ àwọn àfáà sọ fún wa yìí pé àgbà bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì níbi àwọn pé a fẹ́ kírun afẹ́ gbàwẹ̀ afẹ́ eh, nàwáìtù síyámà nàwáìtù zuri nàwáìtù kìnìkan àbábẹ́ ibi tá a ti bá òun náà níbi iṣẹ́ hajj làbáyíká umratan labaika hajjan labaika umratan wa hajjan ibi tá a ti bá nìyẹn tó ká má bàa máa sọ pé àtúntò àti ọgbẹ ẹ̀dá níyàn kiri kan gbogbo àwọn kan báwọn àgbọ́dọ̀ a gbọ́dọ̀ ṣọ́ra fún pé àníyàn kí n dáná pé ibi náà bá ti bá pé ní ká sọ jáde á sọ jáde sọ eléyìí ni àwọn kan tí a fẹ́ ṣàlàyé fún wa nípa pàtàkì kíni o àníyàn nínú Islam níwọ̀n bá sọ tó bá ní ìbéèrè ẹ̀tùpàdà máa béèrè ìta gbọ́ kọ́lọ́ jọ sí wa láǹfààní kọ́lọ́ jẹ́ kí iye owó lò fún wa sọ subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. náà ìzákùn ọ̀fẹ́ ìbéèrè tèmi ni pé lára ọwọ́ ìparí tẹ̀sán nínú ni wọ́n sọ wípé àwọn kẹ̀kẹ́ wà tẹ́lẹ̀ pé téèyàn bá ti sọ àní sọ wípé bóyá torí pé kò wá láti ọkàn rẹ̀ àjẹ́ wọn lè sọ bẹ́ẹ̀ pé àwọn tó máa ń ṣàwàdà pé ìyàwó mi ní lágbájá kànga ọkọ mi <laughs> ṣé ẹ náà wọnú irú àdàbí bẹ́ẹ̀ naam naam alhamdulilayi alamin àwọn kankan wà tó jẹ́ igbe mini táwa tí a bá wà níbi kan tá a bá fún nǹkan wọ́n máa ń kà sí nínú ẹ̀sìn ní ọ̀sán yìí pé orúfù a máa ń kà sí nínú ẹ̀sìn kan pé kí ni mini tẹ́yìn máa ń fún nǹkan yìí obìnrin tó bá wọlé ọkọ gbogbo àwọn tó bá wà ń bẹ̀rù wà mí lọ́wọ́ pé kí ni ọkọ mi ti dé o ọkọ mi ti dé o so eléyìí wọn sọ pé wọn di kí ni o ọ̀pẹ pé ní urúfu wa gbogbo wa ti mọ irú náà báyìí so kò yí ni ká ṣe máa dààmú so yé ní sinmi lórí irú wàhálà báyìí so dábà ti máa urúfu wa lé lórí so wọn èfẹ́ ká dààmú torí ẹ̀sìn kà sí ìyẹn ni pé ìyẹn pé ní urúfu ni pé tí gbogbo àjọ mọ̀ láàrin ara wa pé tẹ́nìkan bá ti ń sọ̀rọ̀ báyìí wọn yẹ ó yẹ kí ni ọ ọ yàtọ̀ ṣùgbọ́n ẹ̀sìn wa lè kọ́ṣẹ́ àwọn aníbẹ̀ ìgbà mi o bí kí ọmọ pé ìyàwó rẹ̀ ní dádì wa ọkọ rẹ̀ ní dádì wa wọ́n lè sọ pé ọmọ mi wa pé ọba má ṣe pé ọba má ṣe báwọn ẹdíkẹ́ ni ẹ̀sìn lè kọ́ṣẹ́ yẹn bẹ́ẹ̀ ní àwọn ibì kọ̀ọ̀kan ṣùgbọ́n orúfù yẹn a máa sábà kà sí ṣé wàá lọ náà. nọ́mbà two àwọn tábà ní ìbéèrè ká máa sọ síwájú àwọn tábà ní ìbéèrè ká máa sọ síwájú nọ́mbà two. sáwọn ẹ̀kọ́ ọ̀tọ̀ àkọ́kọ́ ìbéèrè mi ni pé ẹni yẹn tó bá ní àníyàn iṣẹ́ ọ̀kan tó bá fi tó ní àníyàn méjì lórí iṣẹ́ ọ̀kan tó máa ń bẹ̀rù pé irú ẹni tó bá yẹ pé for example gba a ní ó fẹ́ gba situation wa ó wá gba àwẹ̀ ọjọ́ Wednesday nínú ṣàwá ó tún wá gba wọ́n ṣe àgbà Wednesday ó bẹ̀rẹ̀ ọ̀kan lóṣù tó ṣàwá bọ́ ẹni kejì tiẹ̀ wọ́n wá gba ó tún wá gba ẹni aláwọ̀ kan ó gba Wednesday lọ́tọ̀ wọ́n á gba thursday lásán láì sí pé ó dàbí ẹ̀sìn tó ṣàwá lọ wípé ẹnìkan wọ́n máa ń tiẹ̀ wọ́n tiẹ̀ wá gba thursday nìkan pẹ̀lú àníyàn kó ń gba thursday òun gba situation wa ṣẹ́ pé àwọn ẹlẹ́ni aláwọ̀ ti di méjì lọ́tọ̀ọ̀tọ̀ báyìí wípé ṣé ẹ̀sán kan náà kan bí wọ́n máa jọ wà ní àbí ibìkan àwọn ibìkan wà tí ẹ̀sán aláwọ̀ ti di ẹni ẹlẹ́kejì lọ ìbéèrè ẹlẹ́kejì pé ṣé èmi ṣàlọ́lá nínú toilet àbí àbí bí fún àbí toilet tàbí pàwọ́ tẹ́ pé ẹ̀yìn iṣẹ́ ìgbésílẹ̀ kẹfà náà ẹlẹ́ẹ̀kẹta tó jọ pàrọ̀ òun náà ni kí ni ìyàtọ̀ tó wà láàrin nígbà tí ẹ ṣe wá ṣe dárúkọ nọ́fìlà mùsùlùmí pọ̀ àti nọ́fìlà àwọn tó ní sàràmù rẹ̀ tó fẹ́ sàràmù àti rọtíbà pé kí ni àtọ̀ mẹ́ẹ̀ta yẹn àti àwọn owó yẹn ní jọ́ ìpapọ̀ bẹ́ẹ̀ àwọn obìnrin ní jọ́ ìpapọ̀ àwọn obìnrin jọ́ ìpapọ̀ bẹ́ẹ̀. so alákẹ́wàrà mi ìbéèrè yín na alákọ̀ọ́kọ́ náà ni pé ẹni tó gba àwẹ̀ níjọ tọ́sí tó láníyàn méjì àwẹ̀ méjì yẹn ni ó fi fún un ẹlẹ́dẹ̀gbà ni àníyàn tiẹ̀ náà méjì yẹn náà àwẹ̀ méjì náà ló náà gbà àǹfààní tọ́lọ́wọ́n bá mú wá fún wa ni inú àǹfààní àníyàn lóbi jẹ́ pé abẹ́ gba sítù ṣàwá lè gba mi ẹni e target ayamul bid kó fi gba mẹ́ta nínú ẹ̀ e, kó target ọjọ́ Monday ọjọ́ kíni o Thursday kó fi gbà tó gbé kíni o kó lè bá a ní tó tún ṣe kíni o tó tún pọ̀ sí i so ara ẹ̀kọ́ tí ẹ̀sìn ara àǹfààní tẹ̀sìn mu wá nìyẹn gbẹdọ́ kàn gbà ní kinní la ní kinní la ọ̀hún ládàtẹ́ ní ọ̀pọ̀ ju tiẹ̀ lọ so ká máa utilize àǹfààní yẹn nípasẹ̀ kíni o àníyàn àdàbísí. kò pọ̀jù lọ o ládá méjì lẹni tí yẹn ni ó gba àwẹ̀ méjì o ni wọ́n fún lọ́jọ́ kan ṣoṣo òun náà dẹ̀ gba àwẹ̀ méjì lọ́jọ́ méjì ọjọ́ ńlá gangan náà sọ bó ti jẹ́ nìyẹn àǹfààní àníyàn ò nìyẹn èmi àti jẹun lèmi jẹun mo gbà pé oúnjẹ tí mo jẹ mo fẹ́ fi ka Kùránì ni ẹ̀yin kẹ́ jẹun lásán ni ẹ̀ fi ka Kùránì so èmi ti ládàá tèmi so àǹfààní àníyàn dàbí sọ fún àníyàn ìpè àǹfààní wà nù àníyàn àràǹkàdà fi sọ wá sí káfi gbé kalẹ̀ nìyẹn náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sẹ́ ẹ̀lẹ́sì àrùwàlà nínú tọ́lẹ̀ bóyá gbó lẹ́lẹ́kẹta ó sọ lẹ́lẹ́kejì sọ àrùwàlà nínú tọ́lẹ̀t èèyàn lè ṣe kò síbi tó ti lè ṣàlùwàlà kò síbi tó ti lè ṣàlùwàlà wọ́n sọ pé níbi tó fẹ́ sàlùwàlà ibi tó ti fẹ́ kírun ni kó má jà yí ẹ̀ gbé kò sẹ́ni ẹ̀kan tó ti lè rí pé ibi tí mo ti fẹ́ sàlùwàlà ọ gbọ́dọ̀ mọ̀ kò síbi tó wà sáà ti máa sọ́ra rẹ kíkí ni o kọba yẹ bi ẹgbẹ ẹgbẹ ló dúró sí tó ti sàdùn àlá sáà jẹ mẹjẹ kí ni o mẹjọ yí ọ lásọ mẹjọ yí ọ lára mẹjọ yí ọ ni so kò síbi tọwọ rárá irun ní orídìí kí ni ọ káyè tá a ti fẹ́ so rọtíbà àti mutila kọ́ ni pé rọtíbà yóò máa sopọ̀ márùn irun nísìnyí báyìí wítìrì ó sopọ̀ mọ́ ìṣá irun tá a máa ń náfìlà iwájú kínní iwájú zuri iwájú suri oná wa bá wọn àwọn náfìlà kan nìyẹn àwọn yẹn ló ń pè ní rọtíbà àwọn kan tún wà dúnà rọtíbà kó tó tó kan mutila kọ́ torí pé ànábì ò dákọ wọn náà àdìsí kan ṣùgbọ́n àwọn rọtíbà yẹn ni kí wọ́n jẹ́ twelve or fourteen ẹ máa padà kánú tí àyìn tiẹ̀ ń kà lọ́wọ́lọ́wọ́ so àwọn kan àtàwọn ẹbí yóò kà wọ́n bá pa yẹn náà àdè àwọn náà jẹ́ wà dúnà rọ́ọ̀tìbà kó ló wà kan mútìlá kọ́ ṣùgbọ́n rọ́ọ̀tìbà nìyí téèyàn bá jẹ rọ́ọ̀tìbà yóò máa san padà fẹ́ni tó jẹ́ wípé ó ti gbà pé òun fẹ́ máa kí lágbèjú ẹnìsìn níwájú zuri rákà mẹ́rin ló kì kí wọ́n tó kí zuri ní ẹ̀yìn zuri ó kì rákà mẹ́rin padà lẹ́yìn zuri so ẹlẹ́dọ̀dọ̀ agbóngbẹ máa kí báyẹn àárọ̀ tíbà nìyẹn mẹ́rin níwájú zuri mẹ́rin lẹ́yìn zuri méjì ní ṣubú rákàtà alifajiri méjì lẹ́yìn magribi méjì lẹ́yìn ṣáì gbogbo ẹ̀ nìyẹn mẹ́jọ ló so mọ́ zuri mẹ́rin so mọ́ magribi àti ṣáì ó di mélòó máa ó di méjìlá ẹ̀ méjì so mọ́ ṣubú fourteen yẹn nìyẹn ò ládìsọ àwọn kan tó wà wà rẹ gbé ó so mọ́ before magribi ẹ̀dígẹ́ ní sinmi before asri ẹ̀dígẹ́ ní sinmi àwọn tó so mọ́ yẹn àwọn yẹn dúnà rọ́ọ̀tì bà làwọn wọn ò tó kí ni o wọn ò tó rọ́ọ̀tì bà so mutilaku ni pé ó kàn wù mí láti yàn náà fìlà òun náà ni ẹ àwọn kan tó wà sàbàbíyà yes tahiyatul masjid sàbàbíyà ni ẹgẹ sunatul udu, sàbàbíyà ni sọdún ti ọjọ́ ìgbẹ́ nẹ́fìlà ti di pín sọ́nà mélòó ọ̀nà mẹ́rin rọ́ọ̀tì bá duna rotiba sàbàbíyà àti kíni ọ àti náfìlà mùtìlákọ so clear nísìn. ẹjọ ẹ bá fọ wípé ṣé èwo ni pé ṣé àwọn èwo ló wọ wákùn náà nínú yìí ìgbà wo la lè ló bá ti jẹ mùtìlákọ nìkan òun ló ní wàtú kíni ọ náà yìí àbí tẹ bá fẹ́ ṣe kọ̀dọ̀ àwọn rọtíbà o náà wọ kíni o àtàwọn yòókù yẹn lẹbẹ sí kọdọ wọn ọwọ kíni o ọwọ ni wọn akọtù náà yìí. wàhálìkì sá. question ni pé àgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹni wákàtí ìfàjẹ́wò pẹ̀lú táyà tó lọ sí pẹ̀lú pé aṣọ̀lá àfẹ́kùn yẹn lẹ́kùn bí wọ́n lè kó àyẹ̀ ìpapọ̀ kí wọ́n lè bẹ̀rẹ̀ lọ́kàn méjì. wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ṣe ìwo ló lóore jù fún ẹni ẹni tí ó yan nọfìlà nínú ilé àzẹn rọkàtí nìfàjẹrò pẹ̀lú ẹni tó lọ yan ní mọ́sìkì pẹ̀lú ìtẹ̀sọ̀ yìí pé ó wá kó mẹ́tẹ̀ẹ̀ta àníyàn mẹ́ta ìpapọ̀ òun yan mọ́sìkì adẹ̀gbọ́ yìí pé anábọ̀ sálámù pé wọ́n máa ń yan kí ló ń kọ tẹ sọ wípé àyàn méjì bìbọ̀ sóbò yìí ní kí ṣe alẹ́ kà papọ̀ bẹ́yẹn ètò ọ̀rọ̀ tẹ sọ láti òye mi. ọ̀rọ̀ tí mo sọ láì ní eh, pé ṣé ẹni tó yàn nínú ilé àti ìrọ̀lákàtì ìbàjẹ́ tó yàn nínú ilé ṣé àwa lè ka nọ́bìlà yẹn mọ́ àwọn nọ́bìlà tẹ ẹ̀ka lẹ́kùn àwọn bíi. nọ́bìlà ni mo kà ní àárọ̀ méjì péré láàárọ̀ eh, lákàtà àlùfáàjì nìyẹn èèyàn lè kí nínú ilé ó sì lè kí nínú mọ́sálásí ṣùgbọ́n bó wàá ìbéèrè yìí. ẹlẹ́kìtì ni pé mo fẹ́ kí ẹ bá àwọn ọ̀rọ̀ yìí tó tó ń ṣẹlẹ̀ ní àdúgbò òkè ní ọ̀dọ̀ àná wọ́n á fẹ́ mú ìyá kí n kọ̀rẹ́tì wọn lórí so kọ́ táwọn èèyàn bá kàn wọlé báyìí ìyẹn ẹ̀yìn ẹ̀fọ́ ti wà lórí kíndé báyìí wọ́n bá ti lè ní pé kò sí omi ní kíndé báyìí the next day, ni pé ibi ìgbìyànjú ló máa lọ ó lọ́ máa ṣe táyà márùn-ún. ǹjẹ́ ṣé wọ́n ti ní bùkátà sí láti gbọ́dọ̀ lè rí ẹni tí yóò mọ ní omi náà kọ́ báyìí but ibi tá a bá dùn yóò máa bọ̀ láti ṣe kìnìún jẹ́ irú yẹn jẹ́ kí ẹ̀kọ́ àgẹ́tì náà ní ó wọlé bẹ́ẹ̀ ètò àparí ẹ̀ ni pé èèyàn kan ó rí mi ó bèrè kọ́sọ̀ fún wa ní màá tún béèrè lọ́wọ́ òtáǹsì wa ájúkálẹ̀ òfin dá lórí bọ́ sí àfún ẹ̀dùn ó ní ìdí ẹ̀rù kí ló bẹ̀rẹ̀ ní pé ó ní nípa kí ló ń kọ ẹ̀rù bẹ́ẹ̀ pé ṣé wọ́n ṣe wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ni o wọ́n ní ṣé òun lè jẹ oúnjẹ bẹ́ẹ̀ dé àdé ṣé òun lè kí ẹni ẹgbẹ́ ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún kíníkan kíníkan àbí ṣé kí lọ kà sí nọ́mà oúnjẹ ni àbí àwọn ọ̀nà. sọ alhamdulilayi bala mi <laughs> ìbéèrè yín alákọ̀ọ́kọ́ sọ ẹ rákàtà alifajiri ká kí nínú ilé àbínú mọ́sálásí ànábì máa ń kí nínú ilé so torí pé nǹkan tó yẹ kánábí ó máa kí nínú ilé ni wípé ìmáàmù ìmáàmù títí ẹ̀ tó bá ti dé mọ́sálásí wọ́n bẹ́ kọ́ ẹ pé kẹ́ máa retí ìmáàmù ni kọ́ ẹ kí máa bọ̀ ọlọ́mọ jókòó mọ́sálásí di àwọn èèyàn bí Islam ti fẹ́ nìyẹn so níjọ yídì kì máa bọ̀ ọlọ́ jókòó mọ́sálásí di àwọn èèyàn kọ́ yẹ pé yóò dé báyìí ni wọ́n kírun so tí màmá ti wá dé mọ́sálásí irun ọ̀ràn yẹn tó ń fẹ́ kí yẹn ṣubú tó fẹ́ kí yẹn lọ́lọ́run ọba ó sọ di raka ta àlìfà ẹ̀ẹ́dẹ̀ yàtọ̀ mọ́sídìdì tiẹ̀ lọ́lọ́run ọba ó fún ní ládàá rẹ̀ pẹ̀lú irun ọ̀ràn yẹn tó fẹ́ kí yẹn tó bí sẹ́ pé ìmáàmù ó máa dúró so àbí sọ pé àwọn jàmá tó fẹ́ kí wọ́n wà mọ́sálásí wọn ó dòde máa àpẹẹrẹ yẹn gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ pé ìmáàmù ò tí ì so ẹ gbọ́dọ̀ dúró ni ẹ gbọ́dọ̀ gbọ́ máa múlẹ̀ ẹ̀ka lé ní ẹ̀bẹ̀ ibi àwọn ẹgbẹ́ di igi nígbẹ́ ẹgbẹ́ máa mú òtó nǹkankan pé igi nìkan so ìmọ̀mùlẹ̀ kọ́ra wọn ni ẹ má ti dìde ńlẹ̀ tẹ́ ẹ fi ránà bí. so wọ́n ní ẹ má ti dìde ńlẹ̀ tí kìíní o so. ẹ má ti dìde ńlẹ̀ tó fi jẹ́ pé kí ni o tí ó fi di wípé ẹ ra nàbì so clear ní sinmi tẹ́bi ra nàbì yẹn ló fi sọ fún wa yí pé ànábì máa yan náfìlà tiẹ̀ nílé àwọn sọ abá máa ń yàn ní kí ni o tẹ́ bá jẹ́ mọ́mù ran rákàtà fàjẹ́ tó bá jẹ́ kí ni wàá yàn ní mọ́sálásí kó lè bá jẹ́ pé ládàtà sọ yẹn ó máa jẹ́ tiẹ̀ ìbéèrè yín ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn kan gbé <laughs> ìyẹ̀pẹ̀lẹ̀ ara àṣìṣe tó ga ni fún àwọn èèyàn nínú mọ́sálásí àmọ́rú ẹni tó tún lọ gbọ́rú àgbọ̀yé báyẹn yìí tó ti tún ti bẹ́ẹ̀ máa dá nǹkan mílẹ̀ sínú ẹ̀sìn so àlò àlá ni wọ́n gbọ́dọ̀ máa ṣe àwùjọ táwa wá yìí kéèyàn tó sọ pé òun ó ṣe táyà dayamum nínú kára rẹ̀ ọmọ ìyá ni ó fẹ́ jẹ pẹ̀pẹ́ ò rí omi pure water ní àsìkò dáwà yìí ní ìsìn <laughs> so kó dẹ̀ ra dandan ni fún dandan ni ó ti dandan torí gbọ́ bí kírun so kò yẹ lọ sí dáhùn àbẹ́dára rẹ̀ ọ̀bà yá rárá níbí pé wọ́n sọ pé omi ni òjò wọn ọ̀sà àbí láwọn àdúgbò míì o tí ó jẹ́ new site pé omi ní àwùjọ dára yìí nìsín ọmọ bẹ́ẹ̀ sọ ọmọ sọ àwọn tó lọ gbé lẹ́yìn lẹ̀ nǹkan tí wọ́n gbé lẹ̀ kọ̀ dára so birthday iṣẹ́ ńlá kan ni àtàwọn afáàgbà sọ wípé birthday ò dáa òun náà ni wípé àwọn nǹkan méjì òun náà ni bẹ́ẹ̀dẹ̀ ní tí ò fi dá alákọ̀ọ́kọ́ màtàṣábà abilékọ́ omi àwòwà mẹ́nà ẹ bá ti kọ́ sí àwọn èèyàn kan òun náà dá àwọn yẹ̀wúdí náà gbé wá nígbà tó kọ́ àwọn yẹ̀wúdí tí wọ́n ń fi irun mú irun mú tí wọ́n ń fi ilẹ̀ tí wọ́n ń farun gbọ̀n ibùdó yẹn wá fi irun gbọ̀n lẹ̀ kó tún wá tún fẹ́ máa fi irun mú lẹ̀ ó fi irun gbọ̀n lẹ̀ ó tún fi irun mú lẹ̀ lẹ̀ ìdó ń ṣe yẹn kò yẹ kí ni o kò tún dáa so ọba rẹ kí ni ọba rẹ máa ọmọ ẹkọ mẹ so ó ti jọ àwọn Yẹhudi nìyẹn ẹ báyìí ti ń jọ wọn báyẹn òun náà ti ń dàbí ara wọn kẹgbẹ́ di kèfèrí o kẹgbẹ́ ó dàbí ara wọn yẹn ó di kèfèrí ẹ ṣùgbọ́n òun náà ti ní kí ni o ó ti ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ní tí ẹ bá fẹ́ ṣe báyìí dé pé inú òun ti ẹ̀ dùn pé Ọlọ́run ṣàánú mi mo dúpẹ́ kò ní í jẹ́ wípé yóò fi sọrí nǹkan báyìí pé ìjọ déètì yẹn gangan that specific date yẹn òun ni mo gbọ́dọ̀ mark ẹ̀ èyàn ní ẹ̀ka ló gbé ah mo ti lo gbàtọ́ pẹ́ lórílẹ̀ ayé ẹ̀jẹ̀ fáwọn èèyàn ló ń jẹjẹ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyàn lè ṣe lẹ́ni time ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ẹ date tó dẹ́rọ̀ tó bí ọyàn gẹ́gẹ́ ló fẹ́ mark ó dẹ̀ tó fẹ́ máa repeat ẹ̀ lọ́dọọdún ó máa jẹ́ kí n kò di torí pé tí wọ́n bá di bẹ̀rẹ̀ báyìí àwọn èèyàn onímọ̀ tó fi di ẹ̀sìn máa wà lọ́wọ́ ibi tí wàhálà yẹn ṣé kí ni ẹ o tó ti gbà sùjá nígbà tá a ti mọ̀ pé ìyapọ̀ ọlọ́run ló dì yẹn èèyàn jìnnà sí ìyapọ̀ ọ̀ràn yẹn kéèyàn ọmọ kí ẹni yẹn ní ọ̀nà òfin yí padà kéèyàn ọdẹ mọ́ sí kí ni o kéèyàn ọmọ ṣùgbọ́n téèyàn bá lè bá sọ̀rọ̀ ipe báyìí báyìí báyìí báyìí tẹ́ pé èèyàn téèyàn lè bá sọ̀rọ̀ ni téèyàn bá sọ̀rọ̀ pé nǹkan báyìí ó wá di di pé ó ti wò pé ọ̀dà tí n ti ṣe léyìí <laughs> ìní kankan ibi ọmọ ní kí ẹ̀rẹ́dẹ̀ bó sì kó ọjà oúnjẹ rẹ̀ láàárọ̀ yìí so ó sì ti gbọ́ báwọn èyàn lè jẹ oúnjẹ ẹjọ́ náà èyàn sì lè ṣe kíni òyìn lè wà pẹ̀lú ẹ̀ so kò sí nǹkan tó burú mẹ́rin so tá a kọ́ lẹ́kọ̀ọ́ náà. alákọ̀ọ́kọ́ ni pé àníyàn ṣéyàn lè àníyàn òun lè lè ti ìjìra ṣiṣẹ́ tó fi lè wọlé ẹlẹ́ẹ̀kejì kí ni àlàyé tẹ́ fẹ́ sọ fún wa nípa à ń ṣòṣèlú àti à ń dìbò. alákọ̀ọ́kọ́ kò sásìkò mọ́ ìjírá ò lè wọlé lọ́nà ibì kankan kò sọ́nà tó ń fẹ́ gbà wọlé ara bẹ́ẹ̀dẹ̀ ọ̀dọ́ gbà wọlé ni wípé kínní yẹn ò jẹ́ wípé ó dá dúró lọ́tọ̀ bí wàá ní ẹ̀ka mú nǹkan fúnra rẹ̀ bẹ̀tì ìjírá òun ti lọ àtàṣìmánà bíi ẹ̀rí ẹ̀jí bí àtọ̀rẹ́ kékeré ti ti adájọ́bí sọ pé dàbí ra dẹ̀wọ́n níbi pé kíní báyìí lẹ́gbẹ̀ẹ́ yẹn kẹ́lẹ́ ìjìnà ti àtàṣì máa nẹ́bí ìgbà nẹ́bí sọ ìjìnà yóò bá mú ìjìnà kẹ́nìkan lọ́mú gbọ́dọ̀ nẹ́bí yánà nẹ́bí bímọ tó bímọ kan tó bá mọ jọ́nà kó náà máa ṣe yánà nẹ́bí gun sẹ́mà lọ àná lé láti Isra wal Miraj bẹ̀rẹ̀ ṣiṣẹ́ nǹkan mìíràn nìyẹn sojú ìgbà bá di àtàṣì mọ́ àwọn event nínú ẹ̀sìn wọn èèfẹ́ ká sọ di nǹkan kan ẹgbẹ́ ẹni sẹ́ event nínú ẹ̀sìn ẹ má sọ di nǹkan kan so yóò òun ó tètè mú wa lọ sínú bídíà tó ṣe kí ni o tí gbogbo ayé ọmọ ṣe torí pé kí ni o ìjìnlá yẹn ẹ fẹ́ sọ ní gbogbo ayé ọmọ ṣe nìyẹn ẹ fẹ́ àbá àrẹ fáwọn yẹn nìyẹn pé kí wọ́n mọ ṣe so agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa kò sí ní ọbẹ̀ sọ di àìsàlá yóò ṣèlú fún wa láti àṣẹ ẹ̀ máa ṣàlàyé fún wa a fẹ́ dìbò òun kọ́ ni nǹkan tí ẹ̀sìn ò fọwọ́ sí ká èèyàn ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbàgbé kalẹ̀ láwùjọ wa yìí kì í ṣe ọ̀nà tẹ́sìn fọwọ́ sí kèfèrí àti mùsùlùmí ọ̀bọ̀dọ̀ máa jọ́sìn ìjọba pọ̀ kò sínú kan tẹ́sìn Islam sọ gbogbo àwọn afáàlọ́ ọmọ bẹ́ẹ̀ kèfèrí àti mùsùlùmí ò lè sọ ìjọba pọ̀ sọ ọlọ́run ò ní ṣe nàṣírù kankan fún kèfèrí kan lórí mùsùlùmí kí kèfèrí kan wáyé pé òní ó jẹ́ pírẹsidẹ́ǹtì mùsùlùmí ó wá jẹ́ ẹ̀ eh, vice ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ó ti Kùránì nìyí ọlọ́run bò fẹ́ kó jẹ́ pé àjọṣepọ̀ kan wà ṣùgbọ́n tó bá yẹ pé dọ̀rúrọ̀ wa dé báyìí ẹ fi wọ́n lẹ́jọ́ wọn máa ṣe wọ́n ti ṣe ẹ bá yẹ pé náà mùsùlùmí náà ó fẹ́ ṣe ẹ fi lẹ̀ ẹdíkẹ́ ní sẹ́yìn nígbà tí dọ̀rúrọ̀ ti dé tẹ́sán ẹ bá bàjẹ́ ọwọ́ ẹ lọ́wọ́ so fi wọ́n lẹ̀ bí wọ́n ti ń ṣe nǹkan wọn mọ́ dà sí mọ́ ṣègbésí ayé ẹ lọ nítorí ẹ kí mùsùlùmí ọ̀sẹ̀ ni pé ká dúró lọ́tọ̀ káwo bá a ti fẹ́ ṣègbésí ayé wa tẹ́ ẹ bá jókòó tẹ́ láwùjọ tẹ́ ti fẹ́ ṣe màdàbà fẹ́ darapọ̀ máwọn èèyàn yìí ẹ ẹ lè rí ṣe láéláé ló yẹ pé ní tí ó padà parí ayé ni pé mùsùlùmí àti kèfèrí ó jà kò sọ pé kò sí lẹ́yìn tí fẹ́ ṣe ṣe ṣe pé ẹja máa dàpọ̀ ẹja ẹ ẹ lè rí ìdàpọ̀ láéláé ọlọ́run sọ pé ẹ lè rí ìdàpọ̀ ẹ padà jà ni kẹfẹ kan tí máa sẹpẹtì ara yín kẹ ti dá dúró yín kẹ máa ṣèpèsè ayé yín lọ kẹ máa bá wọn ní agreement kẹgbẹ́yìn lẹ́ ń dá mùsùlùmí dá wà lọ́tọ̀ ẹ máa lá agreement pé so bọ́ọ̀lù àti fẹ́ máa ṣe nù ìlú yìí tá ìlú tá àjọ wà yìí àjọ nílùú yìí ni bẹ̀tẹ̀ àwọn adáni kìíní tiwa lọ́tọ̀ so mùsùlùmí gbọ́dọ̀ tó bá ṣe báyìí bánabi ti ṣe ní Madina nìyẹn pẹ̀lú àwọn Yahudi kò sọ pé Yahudi kan ẹ̀fẹ̀ nìkan wá kó náà máa ṣèjọba kí àánú òmú èèyàn díẹ̀ wá kó náà máa ṣèjọba sódà kájọ máa darí Yahudi kájọ máa darí ìlú yìí àrẹ́bẹ̀ sọ bẹ́ẹ̀ so bó bó ti bọ́rọ̀ jẹ́ nìyẹn àwa ní ká padà sí ibi tó yẹ ká padà sí ká mọ̀ wò wí pé ìyà ìyà ń jẹ wá kìnnìkan gbogbo ẹ̀ náà ìyà ń jẹ náà ni skul ni sẹ́yìn kan lè dé UI nísìnyí kó máa fọwọ́ lálẹ́ kó ń jẹ́ mùsùlùmí àwọn pòfẹ́sọ̀ tó wà mẹ́ gan kí ni wọ́n ní agbára wọn ni wọ́n ní tí wọ́n jẹ́ tí wọ́n lè fi eh, eh, nǹkan kanú ìsìlámù tí wọ́n lè fi lélẹ̀ pòfẹ́sọ̀ tó wà ní ní UI tó lè sọ pé nǹkan kí ni jẹ́ ìsìlámù eh, akàn wọn ara àwọn kan kéékèèké kan gbà wọn ti ń dé wọn máa ń lo jáàbù mi kan gbogbo eléyìí ò ní ìtumọ̀ kan àkàndá wàhálà wọn ni àwọn tó bá jẹ́ olórí wa kí wọ́n dá dúró ká dá dúró àá dá dúró ni tamẹ́ríkà bá yẹ kó má fẹ́ fìyà kí wọ́n fìyà yẹn jẹ wá kí wọ́n pa á dá dúró so òun là á fi ṣègbésí ayé tí ó rọ̀ láàfin rẹ̀ sìn wá sí láàfin gbogbo ara fẹ́ ṣe ṣe ṣùgbọ́n pẹ̀lẹ́ gbọ́dọ̀ wá dọdún rẹ̀ ẹ mọ̀ tún ajá pera wa ń ké fèrè pẹ́ nìkan lọ dìbò ẹ sáfẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ ẹ fi rẹ̀ jẹ ó lọ dìbò ni o òun ni ó bẹ jẹ chairman ni o òun ló jẹ kí sáà máa tiẹ̀ báyìí wàlá tẹ̀síru wọn àzẹrọ tún wẹ̀sẹ̀rọ máa wòran ìbò tó ń di ìkọ́ni náà fi yan yàn má jẹ kò tiẹ̀ láyéláyé wọlé fi yan yàn láyéláyé wọ́n kẹ́ wọ́n pé mọ̀lùsàlàyé ẹ̀jọ́ yẹn pé kí nǹkan tá a gbọ́dọ̀ máa sún nǹkan kan síta gbangba kí wọ́n lè sọ pé n tá à ń ṣe nìyí òun nìkan náà ń ṣe àwọn ìlú kan wà ní ti ń jà ní sìn wọ́n dìbò ẹni tó fẹ́ fẹ́ kọ́ wọlé ni ó wọlé kọ́dà kó fẹ́ wọ pit kó fẹ́ wọ seventh times tí a bẹ kí nàìjíríà kẹ́ni kò ṣèjọba nàìjíríà lọ́dún méje ní táàmù méje wàhálà amẹ́ríkà ó mọ̀ bí wọ́n ti ṣe ṣèbí ẹ̀yàn kan ẹ̀ kàn gbowó fáwọn tó wà ní ilé ṣèbí ọbaṣọjọ bẹ́ẹ̀ ṣe wọ́n kàn gbowó fún ẹ̀ máa kàn wọ́n gbé ẹ̀jẹ̀ ayé padà ní. àwọn tó lè ṣe wà tí ó ṣe tí ó ṣe third time fourth time fifth time wọ́n wẹ́wẹ́ ó ní kán ní lọ́ba dìbò gé ó ti wọlé. so ètò ní bẹ́ẹ̀ bá ti ní policies ni ó lè ti ṣe sí ṣùgbọ́n ìmùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ bájọba ayé ṣe ìrẹ́lẹ̀ kan ní pé ẹ mọ̀ sọ̀pẹ́ ẹ fẹ́ sọ̀pẹ́ kan fẹ́ lọ́mọ fárí máa bá wọn jà báwọn kan náà ti ń ṣe tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn akọ̀wá àríjà báwọn kan tí wọ́n jẹ́ àwọn tó ń jáde gẹ̀ẹ́sì gan ẹ mọ̀ sáré ṣe bẹ́ẹ̀ ẹ kàn padà ná ẹ kọ́ padà ná kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kẹ́ ẹ̀sìn orí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ yí àwọn èèyàn ṣe é má succeed ṣùgbọ́n àtìpadà yẹn gan irọ́ ni so àdẹ́lẹ́ sọ sí àpàdà jà náà ní láti so kò sí èméjì mẹ́ so ọkàn lè fẹ́ gbà àtìlẹ́kùn mẹ́ àṣìlẹ́mọ́ ti kù mẹ́ so now ọ̀yà ọ̀yà pápá pápá pápá pápá pápá. ìbéèrè tí lórí ọ̀rọ̀ àwọn ohun tó wà fún àníyàn lọ́wọ́ tẹ̀tẹ̀ sọ pé lórí àníyàn tẹ̀ máa ń láyẹ̀ pé ilé nọmọ báyìí lọba ni wọn máa nọmọ bíi ẹbí wọn á fún ní ládàá àtúndì pé ẹni ẹ náà fẹ́ lórí wọn sí àbí bẹ́ẹ̀ ní ṣe àpọlọ ní pẹ̀lú owó ẹ nígbà wọn ló máa yà pọlọ mi àti pẹ̀lú àmì ti gbé ẹni tó bá gbé ìlú ẹ̀rọ tó fẹ́ ṣe dáadáa wọ́n dáadáa ẹ̀ wá sán lẹ́sìn wọ́n dáadáa ẹ̀ wá sán lẹ́sìn mẹ́wàá àti ẹni tó ní ayé ẹ̀kún fẹ́ ṣe àbú wọ́n á rí àbú yẹn ṣe wọ́n ní fún wọn àti so mo ti ṣàlàyé náà nígbà tí mò ń sọ̀rọ̀ lọ ẹni tó bẹ́ ṣàìdá ó yàtọ̀ sí ẹni tó rí ẹnìkan tí ń ṣàìdá àdìsí ẹ ti yanjú tiẹ̀ ó rẹ́nìkan tí ń ṣàìdá ó lóun fẹ́ dàbí rẹ̀ kò dẹ́rẹ́ ìdá yẹn ṣe tiẹ̀ yóò dúró kí ni máa ṣùgbọ́n òun gẹ́gẹ́ ló fẹ́ ṣàìdá lẹ́mí ara rẹ̀ ẹ̀dígẹ́ ní sinmi báyìí sọ ó fẹ́ ṣàìdá ní kí ni o lẹ́mí ara rẹ̀ òní wọn ti wọn sọ sí wa níbẹ̀ tó yàtọ̀ láàrin méjèèjì. ẹnì kan sọ fún nígbà tó ń pé wọ́n àbúrò àwọn àsọ pé sí ìlú ìsọ̀rọ̀ ìsógbọ̀n ìgbé ó sì agbọ́n yẹn tẹ́yàn eh, àbígbẹ́ gbọ́n náà so ìsógbọ̀n ó mú mára ẹ̀yàn lè mú so mára kò sí nǹkan tó tí tí ọba ti jáde tó dẹ̀ kírun ẹ̀ tán kò sí nǹkan tó kò sí tó gbé ní kò lè mú so mára kò sí ẹ̀rí tó wà bẹ́ẹ̀ so now. so làálì ìtàn mi ń dán nǹkan eh, àwọn nǹkan ń ṣe sọ́wọ́ ní sáwọn obìnrin máa ń ṣe wọ́n ń sọ́wọ́ àpàmísíbù tí wọ́n bá ṣe ọ̀ṣọ́ ni wọ́n gbọ́dọ̀ dáàbò bo ọkọ wọn nìkan náà gbọ́dọ̀ fi hàn kì í ṣe nǹkan tó máa ń pẹ́ lọ́wọ́ wọn ọkàn wà ń bẹ̀ ni wọ́n máa lè wọ́ọ̀ṣẹ̀ dànù so kò sí nǹkan tó burú nǹkan tó ṣe. òbíyàn ah, uh, eh, tó ti kú òbíyàn tó ti kú ó wá ní àníyàn pé òun fẹ́ ṣe àjẹ́ wá láì téèyàn lè lọ́nà pé kó lọ ṣe àjẹ́ ó fẹ́ mi téèyàn ò tí ì ṣe àjẹ́ ẹ̀ ń lọ́nà ò tí ì ṣe àjẹ́ so àti ṣe wá sí ilé náà lára ó ti wà nọ́rọ̀ tí mo sọ ẹ ẹ lẹ́yìn tí o ti ṣe àjì lọ́kọ́lọ́ bá bàbá yín tí o ti kú ṣe àjì ẹ lẹ́yìn tí o ti kú ṣe àjì ṣùgbọ́n tẹ wá rán yẹn o ti ṣe àjì rí bàbá yín kó lóyin ládàá yẹn o ẹnìyẹn lóyin ládàá yẹn ẹ ṣẹ̀ tó wọ́wọ́ mi rí. number number eight number nine number nine nípa àníyàn tí mo sọ àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé àwọn tó bóyá bí àbá lánàá láti lo ẹ̀rọ aj ṣé tí o bá wá kú ìyá tí o bá rí àjẹyẹ lọ tó lè lánàá yẹn lọ ṣé pé èèyàn fẹ́ ìkú fẹ́ hákùnrin ó fẹ́ tútù mu síta obìnrin náà tó wájẹ́ pé kò ó lánìyàn ó wà lọ́kẹ́ gan ṣùgbọ́n á jẹ́ amọ̀jẹ́ kó láyè kí ẹni náà bá tún ṣe ọlọ́run èdìdè ní ẹni tó ti ṣe àwọn nǹkan yẹn. náà a pé yóò gbèdìde ní ẹni tó ti ṣe àwọn nǹkan yẹn ájírù níyà òun ló wà tọ́lọ́run bá máa ń fún yẹn pé mo sán lẹ́sàn-án níyà ẹ̀dọ́ á Kùránì nísìnyí wọ́n ní yóò máa ka Kùránì yóò ma ga lọ sókè yóò máa ga yóò máa ga lọ sókè yóò máa ga fúnra yóò máa ga lọ sókè so òun ṣiṣẹ́ yẹn yóò gbọ́n ìbẹ́jẹ́ ò ṣe ọlọ́run kan fún ní ládà kan pé ọlànìyàn kan fẹ́ akuran ò wá rí a ọlọ́run fún ajiru kíni o kìgbọ́n wà ní pé wọn náà máa kà yín dọ̀ aráyé rárá o wọ́n fún ní ajiru níyà ẹlẹ́ẹ̀kẹ́ tó tún wá jẹ́ pọ́ǹtì níbẹ̀ ni wípé ìwọ tó fẹ́ ṣe kíní ẹ̀ wọ́n gbọ́dọ̀ máa rí pé òun á Quran àyè kan dí ẹ lọ́wọ́ ni o tún gbàgbé padà o tún lọ sílẹ̀ gbọ́n ọkọ̀ pé ìyìn á Quran ni ọkọ̀ ọkọ̀ wọ́n ti ní máa lánìyàn lásán. Ṣé ìwádìí ọ̀sán alábòrò bá ní oúnjẹ tó kí ni ó dáhùn sí kò wá àwọn èèyàn wá dé wá kú lẹ́yìn rẹ̀ wọ́n gbé séǹtì àníyàn yẹn ní wọ́n ti ń jẹ sí wípé ìfẹ́fẹ́ wọn kan tó tó lẹ́yìn rẹ̀ ẹ̀rọ ìkejì ní pé ìmọ̀ nǹkan wọn sọ fún alóore láti gbà wípé káwọn wà tó bá àti wípé tí ó fi làwọ́ rà jù pé kí àwọn obìnrin tó ń bójú àwọn tó ń gbé kòkòrò pé ara wọn tó ń gbé ọwọ́ nípa ìgbà tó ń bá wọn àwọn ẹgbẹ́ ń jọra yìí so wọ́n máa gbó lẹ́yìn. sọ ìbéèrè yín <laughs> ìbéèrè yín àkọ́kọ́ òun náà ni nípa igbe àníyàn ẹnìkan kírun lọ́wọ́ àwọn kan wá tòsí lẹ́yìn ètò ọ̀rọ̀ wà rọ́jì lọ́dọ̀ àwọn afáà ni pé ó lè dì máa ọlọ́run sọ ma gbé èèyàn méjì lè jọ máa kírun pọ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n dé yẹn ó gbọ́dọ̀ change àníyàn rẹ̀ lóbi jẹ́ pé ẹ̀yin méjì dé báyìí lẹ́nìkan tó ń kírun wájú báyìí ẹ gbọ́dọ̀ lọ fọwọ́ tọ́ torí pé gbàdúrà ń bẹ̀rẹ̀ ẹ̀rùn ní tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni pé mò ń dárùn mí kí ibùn kò mọ́ sọ jáde inú ẹ̀mí lọ́wọ́ ṣùgbọ́n gbàdúrà yìí dé yẹn ẹ̀yin wá fẹ́ tò sẹ́yìn ẹ̀ tó bá yẹ pé ìgbà tó sálámà tán ló tó wẹ́yìn lórí à ẹ̀rọ ti pọ̀ lẹ́yìn mi <laughs> àwọn yẹn kò jẹ́ mọ́mù fún wọn o <laughs> ẹ̀dí yẹn ní sẹ́yìn bí wọ́n fẹ́ àwọn afáàkàn sọ pé ó jẹ́ mọ́mù fún wọn ṣùgbọ́n kò jẹ́ mọ́mù fún wọn ni ó gbọ́dọ̀ ìgbàna sọ̀rọ̀ ní yàtúlì ìmáàmà owó ọ̀rẹ́ kí ni ẹ̀kọ́ kan wá sínú ẹ̀mí ẹni pé mo tiẹ̀ ti di ẹni tí mò ń kírun fún àwọn èèyàn ọ̀tàn kẹ́gbẹ́ kọ́ńsẹ̀ máa ní àyẹ̀wò so wà very very important so ìmáàmù tẹ máa ń sọ ọdún àwọn àlámà rí báyìí olùyapọ̀ ọlọ́ọ̀ni èkó dìdì kẹfẹ́ rí pẹ̀lú kí ni àwọn kankan ò tí ì yé náà ni tẹ́ ẹ bá dẹ̀ wò pẹ̀lú àwùjọ tá a wà yìí ó ní kankan tó náà ń pàṣẹ for example nísìnyí ẹnìkan inú wọn ní ẹrú kan ní múnibú kí ni o ìgbà ẹrú ẹ wo àwọn wàhálà ti ṣẹlẹ̀ láwùjọ nísìnyí àwọn bọ́là míì tí wọ́n wà ní kínní dùwẹ̀ tó bí approach ẹlòmíì tó jẹ́ ẹni tó jẹ́ tó tó tó jábọ̀ alágbà wọ́n torí pé kò wọ́n pẹ̀lú pé wọ́n ọba súnà kẹta kí wọ́n bára rẹ̀ wọ́n lè ní dìdìrín ni bàbá ìṣá <laughs> dìdìrín pé bàbá ìkọ́ dìdìrín lọ́kùnrin ìṣá ọmọ ekele de lẹ́yìn odò wọ́n ṣàgbéló kankan tí ọ so tí kí ni abadu wa ṣẹlẹ̀ a máa èèyàn lọ́mọ èèyàn ọmọ jẹ́ a wa máa àfẹ́tì ọmọ èèyàn kan kò ní jẹ́ kọ́ mọ nǹkan tí ń ṣe wá nípa àkíní so ìdánwò background àwọn náà dẹ̀tún ní nínú ẹ̀sìn láti lẹ́lẹ̀ wá òun lọ́ fa gbogbo àwọn irú kíní yẹn kò jẹ́ tí ó gbẹ̀sìn kan dání tó bá gbé dáadáa àwọn èèyàn ó bù kan lórí ẹ̀ so kò yẹ ní wẹ́rẹ́ ègbú yẹn yóò máa bá lọ ṣùgbọ́n yóò dúró dúró kọjá àlà yóò wá máa bú ìdí ọ̀yẹ́ kó bú so irú ẹ̀ ni wàhálà ti ń ṣẹlẹ̀ ní kìnìún so ẹ bẹ́ẹ̀ wulẹ̀ ìjà ń padà lórí àwọn àwọn yẹn bẹ́ẹ̀ àwọn ọmọ wọn náà padà bójú tó ń sọ yẹn àwọn ọmọ wọn padà ṣe gbogbo ẹni ṣe yẹn wọn padà ṣe kíní tí yẹn bá kírun lẹ́yìn ẹ̀kọ́ lẹ́yìn onírun ṣùgbọ́n tí yẹn bá rí pé kéèyàn ọmọ kírun lẹ́yìn ẹ̀ òun ló máa wúlò tó gángan máa mọ̀ pé àwọn yẹn ti ń tán lẹ́yìn òun òjẹ́ kírun lẹ́yìn òun kéèyàn ọmọ kírun lẹ́yìn ẹ̀ lẹ́yìn rẹ̀ so òun ló máa jẹ́ àǹfààní sọ ẹ bá ti pọ̀ tẹ́ mọ̀ pé ah, ah wọ́n mọ̀ pé wọ ẹ̀yin tẹ́ jẹ́ student kan tẹ́ pọ̀ gan kò sẹ́ni ọ̀kan tí ń kírun wọn lẹ́yìn kìíní òun náà máa rí gbé tẹ̀lẹ̀ tó ń gẹ̀yìn àwọn èèyàn sí pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tó burú mẹ́rin mọ̀tẹ́bá gbé yóò dá wàhálà kan àbí kankan ẹ̀ sì ti filẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ bá fún wọn láìkì kókó bẹ́ẹ̀ ẹ̀ bá láìkì kókó kó tètè subhanahu wa ta'ala bi